kíá tó sì rọrùn pẹ̀lú èlé kékeré àtàgbà ọ̀fẹ́ debit card àkànṣe ẹ̀kọ́ ọ̀fẹ́ lórí ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ sí èyíkéyìí zenith bank tàbí kó lọ sí www.zenithbank.com/sme ní báyìí láti bẹ̀rẹ̀ zenith bank fún àǹfààní ara rẹ. everything is ready. Fashion, groceries, so Jumia is ready. Tech and gadgets, so everything is ready. At unbeatable prices, Jumia is ready. Husband Jumia, Christmas is delivered. 50% off with our Christmas deals on groceries, fashion, phones, electronics, and more. From the 6th to the 19th of December, visit the Jumia site or download the app to shop all deals. Jumia, your everyday delivered. How to make a perfect bowl of love? A perfect blend of taste that brings every ingredient to life the unique aroma that rejuvenates your senses. Mm the heartwarming deliciousness, and the satisfaction that comes from every bite, which makes you say, hmm, I love my Indomie. Every careless 5k, where is supposed go? Echo Bank straight. Every urgent 5k, call. Echo Bank straight. He get why? season twelve ecobank super rewards don land as e dey land before Put five thousand naira for your ecobank account make e rest there for thirty days or open new ecobank account with five k pere fifty people go win twenty-five thousand naira every week for the next four months the grand prize na one million naira for four people. enter with your five k o ecobank straight. ecobank super rewards campaign na from october to january twenty twenty-two ask your brother sister friend neighbor to join and you go get something ecobank the pan-african bank. Bank. This promotion has been approved by the Federal Competition and Consumer Protection Commission. What does this season mean to you? Is it the joy of your family reunited? Or unwrapping new thrills and adventures? Or maybe hearty meals delivered to perfection? Or a hashtag dirty December with unforgettable nights playing catch up with concerts and parties? A hug, appreciative smiles, promises made and kept, a gift that says a thousand words. Whatever it is and whatever it means, with Jumia's Christmas sales, rest rest assured your Christmas is delivered. Jumia, your everyday delivered. Mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ nípasẹ̀ ìròyìn BBC ní Yorùbá nítorí kí o tó lè tayọ o ní láti mọ̀ ọ́n ní ìmísí pẹ̀lú àwọn oríṣiríṣi ìròyìn láti ibi àti káàkiri àgbáyé nígbà tí o bá ní ìmọ̀ nípa ohun tó ń lọ ní àgbáyé o lè ṣe ohunkóhun mọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ wá BBC News Yorùbá kàn. Erisco tomato paste ìyá Bọ́lá mo fọ́ o. oúnjẹ yín yìí lékè kà ṣé ni òórùn aládùn rẹ̀ gbalẹ́gbòde. wo ọ̀rẹ́ mi báwo ni oúnjẹ mi ò sí ní mọ̀ta sọ́sọ́ pẹ̀lú ohun tí Erisco ń ṣe fún mi báyìí. ojúlówó tòmátòsì Erisco tún ti wà ní alápò ńlá tí owó rẹ̀ ò sì pani lára rárá. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni àti wípé àǹfààní ìdíwọ́ gidi wà tí o bá ti rà á. Ah, eléyìí ń da o. ó wá túmọ̀ sí wípé a lè bẹ̀rẹ̀ sí sanwó kékeré fi ti oúnjẹ púpọ̀. <laughs> ó yá ṣe oúnjẹ má nígbàgbé tirẹ̀ pẹ̀lú ojúlówó Erisco ríjìpò àti nàjíkò alápò tí àfohùn kò ń lú wọ́n sì ti ti wà nínú àpò ńlá káàkiri orílẹ̀-èdè wa yára jẹ àǹfààní ìdíwọ́ ńlá àti àìmọye èròjà aṣara lóore inú tòmátò yìí. a ah, ọ̀rẹ́ ṣé mo dẹ̀ lè sáré tọ́ kékeré wò báyìí. tọ́kì ni wò lára tí ẹ jọ. <laughs> iléeṣẹ́ oúnjẹ Erisco ló ń fọ oúnjẹ tó sara lóore bọ́ gbogbo èèyàn ilẹ̀ adúláwọ̀. Erisco tomato paste. ṣe ìrántí ayọ̀ tí ó kún ọkàn rẹ nígbà tí o bí ọmọ tuntun làǹtìlanti fojú inú wo ayọ̀ ńlá fúnni lágbára tí ìròyìn ìbí àkọ́bí ọmọ ọmọ rẹ mú wá. ǹjẹ́ o lè ro ìfọkànbalẹ̀ tí ó wá pẹ̀lú ìdánilójú pé ìyá ìkókó àti ọmọ rẹ ti tún sùn láyọ̀ àti àlàáfíà ní alalẹ́. bẹ́ẹ̀ni irú ìdánilójú báyìí ló wá pẹ̀lú mátrasì Vitafoam tí a ṣe láṣepé fún oríṣiríṣi ìwọ̀n ara. pẹ̀lú ètò ra ohun tí ó tọ́ fún ọ o lè ra mátrasì tí ó dára má kàn ra mátrasì ṣá. gbìyànjú kí o ra mátrasì Vitafoam tí a ṣe láṣepé fún ìwọ̀n ara rẹ láti ọwọ́ àwọn alágbàtà wa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àbí k kí o kàn sí wa ní ilé ìtajà wa ní www.vitafoamng.com láti ra èyíkéyìí mattress Vitafoam tí o bá fẹ́ Vitafoam fún ìgbé ayé tó lárinrin. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o. ojúmọ́ ayọ̀ lọ́kàn lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn káàkiri àgbáyé. Oyè lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kódà ṣe tá a sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Refresh FM. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kọrin náà lókù tá a gbóhùn ẹ̀yọ́ rírì ẹ kú ojúmọ́ ń bi gbogbo tẹ́ ẹ ti ń lo oore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge ńlẹ̀ ìbàdàn níbi tá a ti máa ń dábí ẹdun tá a ti máa ń rọ̀ bí òwe àwa náà kọ́ o ọlọ́run ọba mi òkè náà ni adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń láìkẹ́ lórí facebook yes adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣíà rẹ̀ láti lè ta gbangba yíká lè ta gbangba yíká oko. àwa adúpẹ́ bẹ́ẹ̀ ti ń polówó ọjà adúpẹ́ bẹ́ẹ̀ ti ń gbé ìkéde yín wá torí pé ìkéde àti ìpolówó ló <laughs> pomúléró fún rédíò bí bẹ́ẹ̀ kọ́ hmm. tọ́ọ̀. èèyàn máa lọ wàláì àwọn ah. adúpẹ́ fọlọ́run ojú ò ti wá ojú ò wá ní ti ẹ̀yin náà. àṣẹwà. àdúpẹ́ fọlọ́run pé ó ń bá wa ṣe ó tún fún wa ṣe ah. yóò bẹ́yìn náà ṣe yóò tún fún yín ṣe. àmì ọlọ́run. ọ̀rọ̀ jáde o àṣẹ tẹ̀lé hmm. pẹ̀lú àṣẹ ìpè láti orí pẹpẹ yìí. bí mo máa gbé ní iṣu pẹ̀lú ẹ náà sí bí mo máa gbé ní iṣu pẹ̀lú ẹ náà nìyẹn. Eh, Mr Kutukutu jẹ́ kí a wo ìṣẹ̀lẹ̀ kan tí ń ṣẹlẹ̀ lórí fọ́nrán nínú fọ́nrán kan tí ń ju òkè hmm. lẹ́nu lọ́lọ́ yìí àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ wa náà ó mọ̀ pé rédíò ajá àbálẹ̀ tí ń jẹ́ Fresh FM yìí hmm, àti ètò ajá àbálẹ̀ tí ń jẹ́ Fresh FM àwọn nǹkan tí hmm. tí yóò bá máa mú kí àwùjọ kó máa dúró déédéé a nílò láti máa fi sinra wa ń gbẹ́rẹ́ ìpàkọ́ àwọn nǹkan tí ó bá nílò àtúnṣe nínú àwùjọ ibi àti sunkún láti ríran o bójú bá ń pa ni àmọ́ ṣẹ̀yọ́ lására òun náà lọ́rọ̀ ajá àbálẹ̀ tiwa bá a bá ti ṣíde si ó mọ̀ pé àmọ́ ti àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ láwùjọ bọ́ra wọn wá. ẹ̀rọ ayélujára. wo fọ́nrán tí wọ́n fi sí hmm. ìkànnì ayélujára nípa àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama mo sọ eh, pé Abẹ́òkúta bóyá ss one àbí ss two. ss eh, one wà bẹ ss two wà bẹ àti ss three. tí wọ́n ń fín hmm. tí wọ́n ń la tí wọ́n ń rú lẹ́nu bíi Ṣàngó Olúkòso ọkọ ya àyànràn náà iná lójú iná lẹ́nu gàgàwówó Olúdàrá wọ́n wà ń. Hmm ó sàárọ̀ ní àwọn èèyàn kan wá béèrè pé ẹdúná ṣe fíìmù ni àbí reality ńgbà tí àwọn èèyàn wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ wọ́n ní wọ́n ti locate àwọn ọmọbìnrin àwọn ọmọbìnrin ni o hmm. ti ń tuná lẹ́nu bíi Ṣàngó wọ́n ní ńgbà wọ́n wá padà lọ tí wọ́n bọ̀ wọ́n sọ pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún hmm. principal ìwọ ni wọ́n lọ sí abẹ́kúta láti lọ ṣètò abẹ́kúta hmm. kí ni ọba bọ̀. tọ́ àbọ̀rẹ́ o hmm. wọ́n ní àwọn ọmọbìnrin ọmọbìnrin Abẹ́òkúta Girls Grammar School ni wọ́n. ok ilé ẹ̀kọ́ wọn nu. ilé ẹ̀kọ́ wọn nu. o o débẹ̀. a fìdí òkú lọ́rọ̀ múlẹ̀ lẹ́yìn yìí àná wọ́n wá gbé àtẹ̀jáde kan síta yí pé ẹni tí í ṣe ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún látàrí bí wọ́n ṣe lé àwọn ọmọ náà kú sùkú fún ìwàkiwà tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n hù yìí ìpè kí ọ̀gá àgbà wọn kó yọjú o sí iléeṣẹ́ ètò ẹ̀kọ́ sáyẹ́ǹsì àtìmọ̀ ìjìnlẹ̀ ìpínlẹ̀ Ògùn okay. wọ́n wá ní pẹ̀lú nǹkan tó ń lọ lábẹ́lẹ̀ àwọn òbí àwọn ọmọ náà wọ́n fẹ̀sùn kàn òun náà ni o wọ́n wá fẹ̀sùn kàn yí pé àwọn òbí àwọn ọmọ yìí ni wọ́n wà lábẹ́ ọ̀rọ̀ tó ń lọ yìí o hmm. wọ́n wá fẹ́ di dájú ṣáká pé kí wọ́n gbé kélélé ọ̀gá àgbà sùkú ọ̀hún lọ́rùn yìí pé kí wọ́n fi òfin dè kí wọ́n suspend rẹ̀ kí wọ́n suspend rẹ̀ yìí lórí ìkíni wọ́n ní báwo ni fẹ́ràn òun ṣe bọ́ síta. Hmm. tá a bá sì wo fẹ́ràn òun dáadáa àwọn ọmọ òun fúnra wọn ni wọ́n ya fẹ́ràn òun. báwọn fídíò yẹn ṣe bọ́ sí kàn eh, ayélujára wọ́n wá fẹ́ run pọ̀ mọ́ ọrùn yìí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ òun ti sọdúnmọ́ pé káwọn ọmọ òun wọn lọ rọ́ọ̀kúnlé ṣojú àwọn òbí wọn wọ́n sì ṣe gbé ìdájọ́ náà kalẹ̀ kódà lọ́wọ́ tá wà yìí nígbà tí agbétàárọ̀ yìí náà kalẹ̀ látànà sóni ní ìpínlẹ̀ Ògùn Fresh FM ó ti mi ìpínlẹ̀ Ògùn gbì gbì tì lórí ọ̀rọ̀ ọ̀hún tí ọ̀rọ̀ náà ń jà rànràn káàkiri ilẹ̀ báyìí àwọn balaye gbogbo wọn ti ń dá sí i níbo la wá ń lọ ẹyin ìbéèrè tóbi mi o if you ask me who i go ask. ask ara lé. ǹdí èmi wá sọ pé ẹ̀yin èèyàn hmm. bí ó bá ṣe é ṣe tí a bá dé àárín gbùngbùn ajá balẹ̀ a lè fojú òpó síta pé kó mọ̀ jẹ́ pé àwọn ará Facebook community nìkan ni ọmọ dá sí àmọ́ lọ́wọ́ yìí bá a sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ajá balẹ̀ ẹ jẹ́ kí a mọ èrò ọkàn tiyín ẹ wá sí ìkànnì Facebook Fresh FM báyìí báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ bá ti follow ẹ̀ ẹ̀ follow ẹ̀ bẹ́ẹ̀ bá ti láìkì péèjì wa ìyẹn Fresh FM page ẹ̀ láìkì ẹ̀ o ṣé wá rí ẹ wá dá sí. Hmm ẹ tiẹ̀ kọ́kọ́ mọ́ bára yín fàná ẹ̀yin ara Facebook community ẹ kọ́kọ́ mọ́ ẹ kọ́kọ́ mọ́ jẹ́ ká fọ̀rọ̀ ìjẹ̀wọ̀ náà. àbábà. ta ló jẹ̀bi ṣé àwọn ọmọ tí wọ́n gbàgbé ọmọ ẹni tí wọ́n ń ṣe tí wọ́n sì dé ilé ẹ̀kọ́ tán tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fín tí wọ́n la ada age wọ́n tún ajó bẹ̀ẹ́n wọ́n wà nfin wọ́n la wọ́n rún wọ́n wà tú síta èmi ń tú sínú èmi ń fin sínú padà èmi ìwọ̀n bí wọ́n ṣe máa ń ṣe o ṣé ẹ̀bi àwọn ọmọ òun ni ṣé ẹ̀bi ìjọba tó ní ilé ẹ̀kọ́ ni ni òmójútó ilé ẹ̀kọ́ dáadáa ni hmm. ṣé ẹ̀bi píríncípà tí wọ́n fi sọ̀gá àgbà ṣé òun ó jẹ́ ojú kálí ojú kákó ọmọ bíi ẹgbẹ̀rún kan yóò mọ sọ wọn bí wọ́n ṣe wọnú gbólọ àbí yóò mọ sọ wọn bí wọ́n ṣe fẹ̀yìn rà gànà hmm. àbí àbí kọkátò bí wọ́n bá ṣàfihàn ṣe ìjòyè àwòdì ó ṣàyẹ̀ ó lè gbẹ́ díẹ̀ ṣebí píríncípà ni hmm. ọ̀dà. -hmm òbí tó bímọ ẹlẹ́rù ní ọ̀gbẹ́rù rẹ̀ níbi tí ó ti wúwo hmm. ṣé àkàtà òbí tọmọ ti jáde ilé lọmọ ti dọ́gbọ́n yàyàkuyà stylishly tóbi ọmọ ọmọ ti ya bó rán sí gbòòrò òbí ọmọ ńlé ṣé bí òbí ni òbí ló lẹ̀bi ni principal ni àwọn ìjọba ni hmm. àbí àwọn ọmọ tá a ló lẹ̀bi ní ọ̀fíṣíálì ẹjá fún yín ní àwọn tó jẹ́ tá a sọ́rẹ́ là á mú torí èta fisita yìí náà. àkòrí tó jẹ́ àkòrí lọ ni. ara àkòrí ńlá ni. Hmm. ní ìpínlẹ̀ ọ̀yọ́ hmm. mo yá nǹkan lára ọ̀rẹ́ mi ìròyìn ah. rẹ̀ ti ń bẹ nínú Nigerian Tribune. ọ yá nǹkan lára mi ọ yá nǹkan lu pépà mi. ok sorry. ó wà lára yẹn. ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ń fẹ́ kí gómìnà Mákindé ó tètè gbé ìgbésẹ̀ pápápá hmm. kó fi owó síta fáwọn eh, aláṣẹ ilé ẹ̀kọ́ láti tètè mójútó àwọn bùkátà tó yẹ ní pápápá wọ́n ní kí ìjọba Mákindé ó tètè gbé grant bóde fáwọn sùkúrù assembly Ọ̀yọ́ lọ sọ bẹ́ẹ̀ ìròyìn yẹn ń bẹ nínú Nigerian Tribune ọ̀rẹ́ mi tí mo yá ka. ọ̀dà lójú ewé kínní ìwé ìròyìn ti The Nation ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ti pawó dàtàwọ́ ṣe lórí òfin tí wọ́n fi di orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn orílẹ̀-èdè bíi mẹ́wàá míì ni wọ́n ti pa ọ̀dà táwọn ṣe fún yín pé tọ́ ah, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tá a fi gbégidá yín lẹ́yìn ọrùn yìí pé ẹ̀ lè wọlé jáde tẹ́lẹ̀ àti tú yín sílẹ̀ ẹ̀ wọlé ẹ̀ jáde báyìí pẹ̀lú àlàálẹ̀ ni o Tinubu ṣó díje dupò ààrẹ lọ́dún 2023 mo ṣì ń gbàmọ̀ràn lọ́wọ́ lèsì tí baba sọ bóyá ń díje dupò bíi ní díje dupò. kọ́ńsọ́ọ̀tì. ń kọ́ńsọ́ọ̀tì lọ́wọ́. ok o bẹ́ẹ̀ ni ìròyìn gbé e ní ìta gbangba ìwé ìròyìn punch fún tòní gbèsè tí nàìjíríà jẹ láàrin oṣù mẹ́ta péré láàrin oṣù mẹ́ta péré gbèsè nàìjíríà two point five four trillion naira láàrin oṣù mẹ́ta ọ́fíìsì tí wọ́n ti ṣe kò kárí gbèsè ìlú Ah, wọ́n ní àwọn náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé gbèsè nàìjíríà báyìí ti á jẹ́ àbàtẹ̀ hmm. erimọ́sẹ́lẹ̀kẹ̀ thirty eight point zero zero five trillion naira ọlọ́run ló ní eh, òun ní ìfanisowó ògùn ní pèsè òòsà ńlá ọ̀sẹ̀ rẹ̀ mọ̀ gbòní ńláṣọ aláràbarà lára bọ́mọdé ilé bá jẹ gbèsè ìfanisàn bí nàìjíríà bá jẹ gbèsè jẹbù ni ó jẹ gbogbo ẹ̀ ẹ̀mí tó jẹ gbèsè wọn sọ síbi debt office wọn fi ọ̀sẹ̀ rẹ̀ mọ̀ gbò pẹ̀lú máa san o lọ́wọ́ dítẹ̀ wà ní wọ́n ní nàìjíríà ló jẹ́ ni o nbo wọ́n ní detail wà. kò sí nínú ọ̀sẹ̀ rẹ̀ mọ̀ gbọ́. nbo ni ẹ̀kúnrẹ́rẹ́ wà fi twenty one. wo táyì ti wulẹ̀ lọ́dọ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn apárí ìwọ gbé tray kò jẹ́ ah sórí náà ni ó sùn gbélé. Ah. ó là ah, gbé tray lọ. wọ́n mà ní káwọn aṣòfin ṣọ́ra. <laughs> pé lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún yìí wọ́n ní àwọn kan tó fẹ́ máa kọlu àwọn èèyàn kiri àwọn agbésùmọ̀mí wọ́n ní àwọn aṣòfin ẹ fura o ẹ fura lóògùn àgbà. tọ́ àtàṣòfin àtẹ̀ntí òṣòfin gbogbo wa ni ẹ jẹ́ àfúnra o ẹ jẹ́ kí Ṣeun Kókà kó gbé ọjà ìlú rù òní ọ̀tà láàárọ̀ yìí Fresh FM láwa ajá àbálẹ̀ lẹ́ngbọ̀n padà bọ̀. ajá àbálẹ̀ ajá àbálẹ̀. ní orúkọ ẹni tó ní ayé àti ọ̀run ṣe ló máa máa dáa fún yín ṣáá bọ́dún ṣe ń parí lọ gbogbo ènìyàn ló máa ń fojú sọ́nà fún ẹ̀bùn tí yóò múnú wọn dùn jésù kristi akérésìore ti ṣe tán láti fi ẹ̀bùn ọdún ta ọ́ lọ́rẹ ìjọ redeemed christian church of god region twenty one àgbáríjọpọ̀ gbogbo ìjọ redeemed nípìnlẹ̀ ọ̀yọ́ ń pe gbogbo ènìyàn síbi àkànṣe ìsìn pẹ̀lú bàbá wa nínú olúwa alámòjútó àgbà ìjọ redeemed káàkiri àgbáyé pastor enoch adéjàre adébóyè pẹ̀lú àkòrí ẹ̀bùn tí kò lákàwé wá gba ẹ̀bùn tí yóò mú ọkọrin tuntun tí yóò mú àlàáfíà wọnú ayé rẹ àkànṣe wednesday ọjọ́ kejìlélógún oṣù december twenty two twenty twenty twenty one láago méje òwúrọ̀ ní gbàgede ilé-ẹ̀kọ́ girama community grammar school lálùpọ̀ ìbàdàn ìwọ náà má gbẹ̀yìn níbi àkànṣe ìsìn yìí kó o lè fi ẹ̀bùn tí ò lákàwé ṣèfàjẹ bàbá adébóyè ń bọ̀ sí lálùpọ̀ nílùú ìbàdàn ní december twenty two láago méje òwúrọ̀ pastor caf ọ̀bàṣà olùṣọ́àgùtàn ìjọ redeem ní region twenty one lólùgbàlejò àgbà jésù lolúwa. lójoojúmọ́ olúwa máa ṣe ìyanu fún yín ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára Yeah Adam's Desire Adam's Desire ẹ hey, amárale desire ó tún dé kokoko bí ọ̀tá ìlọ́po ìlọ́po agbára lóògùn adams desire bá dé lọ́wọ́ yìí fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó kẹ́ ẹ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà bó ti wá kún fún agbára bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀ odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè nàìjíríà oògùn adams desire orílẹ̀-èdè amẹ́ríkà ni wọ́n ti pò pọ̀ tí wọ́n gbé e jáde iléeṣẹ́ silken limited nature's field ló ń pin tó ń ta àjọ nafdac fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. bàbá lọ́lá ò lọ́nà òye o babaláwo apọ́sù joseph ayọ̀délé babalọ́lá ọmọ ala ilé ògbókọjà nípínlẹ̀ ọ̀ṣun níbi ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run pàṣẹ ìpè kó wáyé o ti testimony dẹ̀ máa pọ̀ pẹ̀lú àkórí ẹ̀ ìfarahàn tí ò látàkó undeniable manifestation at four sixteen àtijọ́ line three bẹ̀rẹ̀ láti monday twenty sí wednesday twenty two oṣù kejìlá december ọdún twenty twenty one tàwa yìí christ apostolic church city of praise district headquarters tó wà ní kìlómítà three kò tààrọ̀ ilé ògbóni ìpínlẹ̀ ọ̀ṣun lọ́lọ́run ti pàṣẹ ìpè kó wáyé o láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni o. testimony máa pọ̀. èyí ni májẹ̀mú ọlọ́run fún gbogbo ẹni tá a bá jọ wà ń bẹ̀ láti gbàdúrà gbàgbọ́. lábẹ́ ìfàmì rọrọ yẹ àwọn ìrẹsì ọlọ́run alaye àti àwọn olórí ẹ̀mí olókìkí tí ọlọ́run á lò. prophetess kayo olúbọyé ọládẹ́jì general evangelist cs worldwide gẹ́gẹ́ ni o ní sọ́jí pastor so ọládélé àrí àgbà fojú apostolic christy lágbàáyé. máa bọ̀ kájọ gbàdúrà. wọ́n kọrin ògo wọnú ọdún twenty twenty two lórúkọ jésù. ẹ̀dá dr akíade ògúnbíyì ló kéde ilé ìtura kan ti kalẹ̀ sílùú ìbàdàn ẹ̀rí bó ṣe mọ́ lóló àfi bíi párádísè tó bá fẹ́ gbà fẹ́ràn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àjò bíi lélẹ̀ yìí o kò láfiwé ààbò tó péye náà fi táwọn yọ o ṣẹ́rí top brass motel bàbá ni. <laughs> top brass motel àràgbá yamuyamu ilé ìtura tó dúró rente láìka tó rẹwà dájú saka ẹni ayé yẹ lọ́rùn ó yẹ top brass motel gbogbo nǹkan ìdẹ̀rùn ló pé síbẹ̀ ètò ààbò dúró gírí kò sí ìdákúrekú iná ààyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ibùdó ìpàdé àtayẹyẹ alábọ́dé wà àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń màpọ́nlé àlejò lọ́gán tí ẹ bá ti wọ yàrá wọn lẹ́ẹ̀ máa lo ìkànsíra ẹni lórí ayélujára lọ́fẹ̀ẹ́ àdúgbò ajé ìgbé mp ko abiolawe ló wà ẹ̀lú ẹ̀ló zero nine zero seven five one eight zero four three one top brass motel ààfin ìtura fún àwọn èèyàn pàtàkì láwùjọ. ká lọ gbádùn wa. gidi gbàngbọ́n báfẹ́tì oníṣiṣẹ́ agbára kabiti kàǹkà onípojìpò ènìyàn nílùú ìbàdàn àtàgbègbè rẹ̀ ó tún yẹ jẹ́ ká lọ pàdé gbìngbìn nìkan arúgbó ọjọ́ torí tó fẹ́ yàn dẹ́gun rẹ̀ fógunlọ́gọ̀ ènìyàn nípasẹ̀ ìsọjí ìta gbangba lágbára lọ́jọ́ méjì tí ó máa milẹ̀ títí ti yàtọ̀ two days powerful crusade èyí tó kọ sí pásítọ̀ yomi adéloye ti land of refuge evangelical ministries láti ṣàgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àkòrí ogun rere goodly heritage aago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ thursday december sixteen àti aago mẹ́wàá ṣálẹ̀ dilẹ̀ mọ́ lọ́jọ́ friday december seventeen twenty twenty one àpótí akand dé reverend jacob oli reverend timothy oyekunle evangelist pọ̀jù johnson làwọn ikọ̀ májèmú ọlọ́run àlàyé tó máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ tó fi mú àwọn akọni ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ọkọ̀ fẹ́ máa wà ládùúgbò ẹlẹ́yẹlé sango ui ajibode àti ọjọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìpàdé dẹ́bẹ̀sẹ̀ street balógun area ẹ̀rọ̀rọ̀ yẹ́rọ̀kun tó wà lójú ọ̀nà igbó olóyè ńbàdàn pásítọ̀ yomi adélóye lólùgbàlejò fẹ́lẹ̀ yìí síwájú sí máa pè zero nine zero seven three nine five six zero eight nine ìgbàgbọ́ èyí ni kò mú dání tó bá ń bọ̀ ó sì ní sílẹ̀ lọ́wọ́ òfò lórúkọ jésù. Thank you. káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òtẹ̀ní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi òògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. ìyanu tí yóò ṣẹlẹ̀ á mú kí n jó bí ó di. àsìkò rẹ tó fúnre ẹ ṣáà sàmí wùtìwùtì àmọ́ ṣá o rẹ gan-an kù sí. tó o bá fi ráàyè débi ìsọjí ìgbà ọ̀tun tọ́lọ́ ń pa aláṣẹ fún prọfẹ̀tà Awólọ́wọ̀ àti bí òkè ohun olúwa ni bàbá ń tẹ̀lé lọ́dọọdún ẹ̀ẹ̀kan lọ́dún ní ìsọjí ìgbà ọ̀tun wò ó wà yẹ kó o tún wà lójú kan náà bí lọ́dún tuntun ó wà yẹ kó o tún máa dágbé máa dáṣọ ó wà yẹ bí kó o tún wà lójú kan bí omi adágún ṣe bó o ìsọjí ọlọ́jọ́ márùn-ún náà yóò bẹ̀rẹ̀ lógúnjọ́ oṣù kejìlá yóò sì káàdì lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá twenty eight december to twenty four december twenty twenty one aago méjìlá ọ̀sán lójoojúmọ́ ni o má dẹjà fọkànkan fẹsẹ̀ kan débẹ̀ máa lọ tààrà sí born again gospel church headquarter àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ fagbemi filling station lágbègbè sanyo nìbàdàn ìsọjí eléyìí ọyọ ìjọba akọyọ joyè sílẹ̀ gbogbo èèyàn ló fẹ́ rí gbà ọ̀tún lò ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá gan lọ́pọ̀dún méjìlélógójì tá a dájọ́ born again sílẹ̀ pàdé prophet awolowo àti bíòkè kó o forí gbárí ọdún tuntun pé bàbá fẹ́ bí àdúrà tọ́ni àti mọ̀ràn ẹ̀mí mímọ́. zero eight zero three three three zero eight six six three darapọ̀ mọ́ wọn níbẹ̀ kí gbàrí ó dọ̀tun nàláìnàláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀ yes ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yín o bíi àpò rẹsì òróró christmas hamper àti àyà àtiyọjú sí ayẹyẹ ìparí ọdún revolution plus property kó ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. àyànfẹ́ ẹ máa gbàgbé ilé kò ní pẹ́ dé mọ̀ bíbọ̀ jésù súnmọ́ tòsí yóò yọ bí olè lóru bó ba dé ǹjẹ́ ó jọba bí ìdí rèé tí versus ministers forum fi ń pe gbogbo àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà atẹni tó ń kòǹgbẹ́lé ológo síbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan adé ministers and believers conference with afi don't manage errors èyí tó parí fún ọdún yìí ó wáyé ní ọjọ́ thursday ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún yìí thursday sixteen december twenty twenty one at benin christ evangelical church behind ibadan boys high school òkè bọ́lá ìbàdàn topic for this month is like a thief in the night at 9 a.m. Check yourself. Are you prepared? At then Ministers and Believers Conference featuring Undiluted Word of God, Song Ministration, Questions and Answers, Prayer and lots more. Ministry, Apostle P.A. Alimi, Visionary, and other ministers of God. Don't manage error. Hold on Thursday, 16 December 2021. Come, let's examine ourselves. If he appears like a thief in the night today, will you be among the righteous? Don't manage error. Correcting believers' errors. Jesus, I with you. You reign. MFM Youth Region 2 presents our annual youth convention tagged Kadosh 2021 starting Friday, 17th December to Sunday, 19th December 2021. Registration starts 3 p.m. on Friday, while Praise Power and Mantle service will commence at 6 p.m. same day. Ministering Pastor James Alabi. On Saturday, 18th December at 8 a.m., Pastor Remy Adeyemi, Pastor Wale Daniels, Pastor BC Adewale, Pastor Sam Olunide will be ministering. And on Sunday, Thanksgiving service will hold by 8 a.m. featuring Baba Sumishe. Venue, MFM Youth Region 2, Aduloju Iano Barracks Bus Stop, adjacent and your filling station, Iwo Road, Ojo Expressway, Ibadan. Under the leadership of Pastor Dinyinka Digwega, Regional Overseer, Region 2, and Dr. DK Olukoya, General Overseer, MFM Worldwide. Come and be blessed iléeṣẹ́ top success àṣeyọrí tó ń fọhùn lókè láàrin àwọn tó ń tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtòhun èlò létí ń lò náà nílẹ̀ yìí pẹ̀lú àjọṣepọ̀ infinix ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fẹ́ràn láti máa lò náà ní kẹ́ túyáyá túyáyá jáde kẹ́ wá pàdé Fẹ́mi Adébáyọ̀ Sàlámì lọ́jọ́ friday yìí lólú iléeṣẹ́ top success tó ń bẹ ní woro dùnbàdàn Fẹ́mi Adébáyọ̀ máa tajà fún yín yóò sì máa bá yín ya fọ́tò papọ̀ gbogbo èyíkéyìí infinix tẹ́ bá sì ti rà lẹ́mọ̀ gbàdá mẹ́wàá lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá sì ti ń ra àwọn àṣàyàn fóònù infinix yìí bí infinix note eleven hot eleven àti àti zero x series ló ti lẹ́tọ̀ọ́ láti jàkójọpọ̀ ẹ̀bùn ìyún àǹpà báàgì ìrẹsì ńlá àtàwọn ẹ̀bùn kabiti kẹ̀kẹ́ rí màmí. n tó nílò ní kó jáde wá ní friday ọ̀sẹ̀ yìí sílé iṣẹ́ top sources tó ń gbẹlẹ́gbẹ́ mr biggs ìwòrò ìbàdàn láti wá pàdé fẹ́mi adébáyọ̀ salami ṣé o mọ̀ báyìí dọ̀wẹ́kẹ́ ìtajà fún yín báyìí ya fọ́tò papọ̀ beautiful friday ní friday ọ̀sẹ̀ yìí ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá wá jẹ́ àǹfààní rí ìfakabiti tí infinix ṣàgbékalẹ̀ sílé iṣẹ́ top sources tó ń bẹ ní wòrò zero eight zero seven four eight eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsuccess.ng. ojoojúmọ́ la dé ń pọ́n baálé promo ọ̀dọ́ọdún nífi wọ́n máa ń ṣe nìyẹn di àṣìwájú christmas stroke new year promo tọdún yìí ó tún ti bẹ̀rẹ̀ ó ti di chief tenant nílé onílé nígbà tí iṣẹ́ ìgúnpọ̀ ò ní kọ́lé bó o bá lè jàǹfààní promo yìí ó soríire nìyẹn wọ́n máa ń ṣeré bíi banana island lẹ́kọ̀ọ́ ti ayégun ọ̀lẹ́yọ̀ four hundred and eighty thousand naira péré wọ́n máa ń sọ́lá ṣeré láyégun olómi àti diamond city wọn ní mania mbàdàn three hundred and fifty thousand women sun city ajibọdẹ two point three million kódà ilẹ̀ wọn làbújá àti lọ́rí òǹjọ́lá promo náà bẹ́ẹ̀ bá ti wá rà lára àwọn ilẹ̀ wọ̀nyí ilé máa fi àwọn ẹ̀bùn bíi plasma tv deep freezer àpò rẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí fàjẹ́ ọ̀rẹ́ wa ẹ̀mí rẹ̀ ń ṣe kàmìkàmìkàmì ọjà dúró ní women city kó o má bàa bọ́ sọ́wọ́ ẹ yọjú sí women building nídojúkọ olówó ti fowó sàánú complex ìgbó road nílùú ìbàdàn zero eight one four forty one thirty three twenty six eighty five tàbí zero eight one sixty six zero seven thirty four fifteen supermarket gbajúgbajà ilé ìtajà ìgbàlódé tẹ́ mọ̀ bí ẹni mowó tó ti rẹ́sẹ̀ wálẹ̀ fún oríṣiríṣi ohun èlò ilé tẹ́ ń fẹ́ daily needs bíi beverages toiletries imported wines and juices àti ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ilé tẹ́ nílò gan ní tààrà láti wá fẹ̀mí ìmoore hàn sẹ́yìn oníbàárà wa lọ́pọ̀ kú ọ̀yọ̀kú la ṣe ṣàgbékalẹ̀ end of the year sales promo yes so for Suma supermarket end of the year promo una go enjoy between ten percent and fifty percent discount on top anything wey you buy if you sell food if you buy any good wey start from ten thousand naira you go collect collect ogbonge gift to enjoy your christmas and new year Now for 15th of december the sales promos go begin and it e go end for 24th of december 2021 bẹ́ẹ̀ ni ẹ̀yà má sọ̀fànù ẹ wá zuma supermarket lákòókò òpin ọdún yìí kẹjà àǹfààní ẹ̀dínwó rẹpẹtẹ lórí ohunkóhun tẹ́ ẹ bá rà zuma supermarket kalẹ̀ sẹ́bà ọ̀ṣuntókun bus stop òpópónà tó ui lossi secretariat. sẹkítẹ́rìàtì bódìjà ìbàdàn dem tẹ̀líwáyà na zero nine zero two five zero four seven three three zero zuma supermarket buy in quality enjoy enjoy huge discounts. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù rẹ nù. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ mama atm pos àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́ wọ̀ ní fún gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. ó sọ pé àbí ò sọ pé ó sọ pé ó ó máa tọ́pẹ́ jù bẹ́ẹ̀ lọ. olóyè sí àtẹ̀mí tọ́pẹ́ ọ̀làjú méjì. ààrẹ ó tọ́pẹ́ foundation ló sọ bẹ́ẹ̀. gbogbo èèyàn níjọba ìbílẹ̀ ẹgbẹ́ dà tọ́ ọ̀fíàyà máa bọ̀ wá sẹ́rí ìrónilágbára ilé tó máa wáyé. lọ́jọ́ thursday december sixteen ọdún yìí olùgbàdé o ìlàjì hotel and sport resort ọlọ́yọ̀ village àkàrà ìbàdàn láti máa ṣe. bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán yóò lé nígbà àwọn tó kọ́ṣẹ́ yege lẹ́yìn oṣù mẹ́ta. gbogbo wọn la máa ró lágbára fún nínú iṣẹ́. lára wọn lókolóko tá a fi wé ní ọ̀nàrẹ́bù musari ọláyẹmí ọ̀nàrẹ́bù wálé kanzu chairman alaga sikiru sọdà ọ̀nàrà kanzu chairman alaga sábà musiba wà ọ̀lẹ́gbẹ̀dà ọ̀nàrà pdp leaders alaga ẹbẹ ẹgbẹ̀dà lókè gọọmenti pdp chairman alaga bakare ọ̀nàrà lókè gọọmenti pdp chairman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ amarẹ́tì yìí o ó tọ́pẹ́ níjọ́. ó tọ́pẹ́ níjọ́ rẹ̀. ọlọ́run ọkùnrin ni ọ́ obìnrin ni ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa wò wá bá wa láìkí rẹ̀ bá wa ṣí rẹ̀ ẹ wá já tẹ̀síwájú nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àkọ́kọ́ ìròyìn ayọ̀ rèé fún orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ènìyàn lẹ̀ yìí tó jẹ́ arìnrìn àjò àtàwọn tó ń bọ̀ wálé ọdún wọ́n ní lásìgbò kan léè tó mú kí tẹ́lá tó kórin kó páàkì sáàrin orílẹ̀-èdè wa nàìjíríà àtijọba ilẹ̀ gẹ̀ẹ́sì tí kálukú fi ń lérí pé bó o bá lò lágbára lákàtà ẹ èmi ni ò sọ fún ẹ pé mo lágbára lákàtà tèmi náà wọ́n ti pawódà táwo ṣe ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì tó kọ́ fi orúkọ orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì sínú orúkọ òòlè wọ̀lú mi lásìkò yìí wọ́n ti ṣiṣẹ́ kú òǹbẹ̀ láago mẹ́rin ìdájí èní gangan ni wọ́n sọ ọdún mọ́ ẹ pé àwọn ti pàwọ́dà àwọn sì ti táwo ṣe o gẹ́bí àṣẹ tó wá wọ́n ní lẹ́yìn ìgbà tí àjọ kan tí wọ́n pè ní United Kingdom Health Security Agency UKHSA tí wọ́n gbé àgbéyẹ̀wò kan wò lórí ẹ̀ wọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti yọ wá kúrò ńbẹ̀ alóore ọ̀fẹ́ àti Angola ó wà ń bẹ̀ Botswana ó wà ń bẹ̀ Eswatini ó wà ń bẹ̀ Lesotho ó wà ń bẹ̀ Malawi ó wà ń bẹ̀ Mozambique ó ń bẹ̀ ń bẹ̀ Namibia South Africa Zambia àti Zimbabwe wọ́n ní wọ́n ti fún wọn ní oore ọ̀fẹ́ pé wọ́n lè wọ ilẹ̀ gẹ̀ẹ́sì ẹ lè wọ England báyìí o wọ́n ní yàtọ̀ fún eléyìí o àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè yìí pẹ̀lú ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ó wá ń tẹ̀ síwájú àwọn àlàálẹ̀ nípa ti ọ̀rọ̀ ètò ìlera wọ́n ní a sì gbọ́dọ̀ gbàgbé rẹ̀ bí àwọn ọkọ̀ bàálù náà bó bá sì ṣe ń wọlé tó ń jáde wọ́n ní ẹ má gbàgbé àlàálẹ̀ láti gbógun ti ọ̀rọ̀ Omicron kó lè dohun àfìsẹ́yìn tí egun alárè fi sàn ojú ewé karùn-ún ìwé ìròyìn ti the nation ibẹ̀ mo ti mú. tọ́ agbami òṣèlú ó ní ìròyìn ti fẹ́ bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi lóòrọ̀ tòní ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch ni màá sì ti mú ní bí kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù ti ṣe bẹ̀rẹ̀ fún ètò òdìbò ọdún 2023 ní orílẹ̀-èdè wa nínú ìta ti láǹfààní àti máa yan àwọn tí a tún fẹ́ gbé sípò lókè láàrin àti nísàlẹ̀ ẹni tí ṣe àgbà ọ̀jẹ̀ ìkànkù gbérimọ̀ sẹ́lẹ̀kẹ̀ egun ṣoṣo ti parí kí òṣèlú nú ẹgbẹ́ APC tó tún jẹ́ aṣíwájú ẹgbẹ́ òun lórílẹ̀‐èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti sọ wípé bí àwọn èèyàn bí wọ́n bá pè ń jù pé kóun ó díje fún ètò ìdìbò 2023 kóun ó dupò ààrẹ bí wọ́n bá pè òun òun ó wọn lóhùn Tinubu nílùú àbújá ló ti ń sọ̀rọ̀ yìí lánàá tí í ṣe ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ìpàdé pàtàkì kan tí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà mọ̀jẹ̀ ọ́ bàjẹ́ láti apá òkè ọya lábẹ́ àbúradà ẹgbẹ́ Northern Alliance uh, Committee tí wọ́n ṣètò rẹ̀ tí wọ́n sì pe Tinubu sí kódà Tinubu gan ni wọ́n torí ẹ̀ ṣe àgbékalẹ̀ ìjíròrò ọ̀hún nígbàtí Tinubu ó máa sọ̀rọ̀ níbi ètò yìí wọ́n ní àwọn oníròyìn tí ń bẹ nítòsí ní bó tiẹ̀ jẹ́ pé aṣíwájú bọ́lá tinubu ò kéde tààrà wípé òun ó dupò ààrẹ ní 2023 officially kò declare àmọ́ síbẹ̀ náà àwọn èèyàn mọ̀ pé ó dàbẹ̀ pé bàbá nífẹ̀ẹ́ sí kinní o síbẹ̀síbẹ̀ náà ńgbà tí bàbá ó sọ̀rọ̀ fún rẹ̀ bàbá ní èmi ti ń forí korí fi kùnlẹ̀kùn pẹ̀lú àwọn èèyàn ní agbo ṣe mọ̀ pé igi kan kì í dágbó ṣe mò ń ṣe political consultations lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ láti mọ tí ó jẹ́ èrò ọkàn àwọn èèyàn nípa ìgbésẹ̀ àti èròǹgbà mi lára àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n ń kóra àjọ láti koná mọ́ èròǹgbà Tinubu láti di ààrẹ Nàìjíríà ní 2023 láti rá àwọn ẹgbẹ́ bíi Tinubu support group ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà àrí South West Agenda tá a mọ̀ sí swaga àwọn ẹgbẹ́ báhùn báhùn báhùn báhùn ni wọ́n ti ń sara jọ ní tìbútòrò orílẹ̀‐èdè nàìjíríà kódà wọ́n ní gómìnà ìpínlẹ̀ èkó gan ó ti bá wọn sí ọ́fíìsì kan níbi tí ètò gbogbo tí ó ti gbéra sọ níjó òní nígbà tí àwọn oníròyìn tí wọ́n wà ń gbọ́ tí tinubu ń báwọn èèyàn tí ń jókòó àpérò ń sọ ń tọ́ sọ lójú oníròyìn ni pé ẹ anyway bí wọ́n bá ké sí mi pé kí n wá dupò ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà ah, bí ìgbà wọn ní kí èèyàn wá jẹ sàárà tí alọ́jọ́ wọnú nù hmm. àtàwọn ní òmùwà ní àbípọ̀ àbí iyọ̀ báwọn èèyàn bá pè mí kí n wá dupò yín dá wọn lóhùn torí pé wọn ò lè bá mi sọ̀rọ̀ tì mi ò lè kọ̀rọ̀ sí àwọn èèyàn lẹ́nu náà ta ni mí níwájú gbogbo ọmọ nàìjíríà àmọ́ ọkàn jẹ́ pé lásìkò yìí ẹ jẹ́ ká fi ààrẹ Muhammadu Buhari tó ń ṣèṣàkóso lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ẹjẹ́ àfilọ́rùn lẹ̀ kọ́ra àyè gbajúmọ̀ ìṣàkóso tí ń ṣe lọ ẹ mọ̀ póríṣiríṣi àwọn ìpèníjà lọ́tún lọ́sì ní í ṣẹlẹ̀ sí ìṣàkóso yìí kọ́ máa di pé èèyàn ọmọ tún mọ̀ jẹ́ kí wọ́n á mọ̀ ṣì wọ́n lọ́nà lọ́nà tí wọ́n ń gbà ṣe ìṣàkóso ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ wà èmi ò distract ààrẹ ààrẹ Muhammadu Buhari àmọ́ síbẹ̀ náà mo tún sọ lásọtúnsọ pé bí wọ́n bá pè mí máa jẹ́ bẹ́ẹ̀ bá ní kí n lọ máa dá yín lóhùn hmm. ta ni mí láti kọ̀rọ̀ sí yín lẹ́nu Tinubu lọ sọ gbogbo ìwé ìròyìn tó jáde fún tòní lọ́ọ́ kọ́ lọ́jà kà bá àwọn bàbá kọ́ kí la fẹ́ wá débẹ̀. lọ́dún twenty twenty three ẹni tí a lè wò lókè yìí pé ká fa ọwọ́ rẹ̀ sókè láti lọ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó sì wọlé sọ bí elékòó ńlá tí kù èmi kọ́ ọmọ sọ́ o gbàgede ojú ewé kejì. Okay ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ gangan lọ̀rọ̀ wà ẹni ó ti fi ìgbà kan àná rí jẹ́ igbákejì olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ ní ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa Nàìjíríà asòfin Abdul Ningin ń ló ṣàlàyé ọ̀rọ̀ yìí pé igbákejì ààrẹ tẹ́lẹ̀ ńlẹ̀ wa Nàìjíríà ni Alhaji Atiku Abubakar òun gangan làkà àwòpà tó káwọ́ ẹ̀kọ́ gìrì pé ṣẹ́rí pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí bí ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n bá lè fa Alhaji Atiku Abubakar kalẹ̀ gẹ́gẹ́ bí adíje dupò ẹnikẹ́ni tí ẹgbẹ́ òṣèlú tó kù tí wọ́n bá gbé kalẹ̀ PDP yóò wọlé mọ́ ọ lọ́wọ́ Ningi ló ń sọ̀rọ̀ yìí di mímọ̀ ní Ọ̀wọ̀ níjọba àbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo nígbà tí wọ́n ń ṣe ìpàdé pé ẹ wá náà ẹjá tètè mẹ́sẹ̀ kó gbé bí ilẹ̀ kò ṣe ní ṣú àwọn láti lè gbàgbára lé ẹgbẹ́ òṣèlú APC kú òǹpò lọ́dún 2023 Ningi ni ẹ má làágùn jìnnà mọ́ ẹni tó mọ̀nà ńlọ́yà tẹ̀lé ẹgbẹ́ òṣèlú PDP ẹ jẹ́ káwọn tètè bára àwọn sọ̀rọ̀ níbẹ̀ kí wọ́n sì lọ́ọ́ mú Alhaji Atiku Abubakar òun gangan ló lè ṣe o bẹ́ẹ̀ bá sì ti fà á kalẹ̀ ẹ rí i pé wẹ̀kùnwẹ̀kùn ni ìyókùn ó jẹ́ ó ní ìrírí òun pẹ̀lú ìgbà tí a ti bọ́ sábẹ́ ètò òṣèlú ìjọba àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà enínú ìlò òun fi ń sọ̀rọ̀ alhaji atiku abubakar ó ti fi ìgbà kan ànárí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà tó sì mọ tìbú tòòró bí ọ̀rọ̀ ètò òṣèlú orílẹ̀‐èdè wa nàìjíríà ṣe jẹ́ rí a sì ń fẹ́ kí àyípadà ọ̀tun kó dé dájú ṣáká atiku ní kí ẹgbẹ́ òṣèlú pdp kó yáa fà kalẹ̀ ẹ lọ sí ojú ewé kejì ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lónìí. agbo òṣèlú náà la ṣe wà ajá àbálẹ̀ ìròyìn lẹ́ ń gbọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bá wojú aago yín aago mẹ́sàn-án ṣẹ̀ṣẹ̀ kọjá ìṣẹ́jú mẹ́jọ ni. Oh. tọ́ bágo ti yín ọ̀bá ti wí ní ti wá wí nǹkan ṣe aago yín o. yes Wike wí nǹkan o Wike ni àwọn aláṣẹ àti àgbààgbà PDP ni wọ́n ti fún un nímọ̀ràn àti àṣẹ pé kóun ó lọ rèé wá ẹni tí yóò tẹ̀sẹ̀ bọ́ bàtà tóun bá bọ́ sílẹ̀ si ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Rivers lásìkò tá a wà yìí Nyesom Wike òun náà ló ti sọ̀rọ̀ Nyesom Wike sọ̀rọ̀ yìí kéèké Wike wípé kí ẹnikẹ́ni ọmọ dáhùn lẹ́bi o bóun bá ti ń wá ẹni tí yóò jókòó sí orípò tí òun wà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers ó ní àwọn àgbààgbà tí wọ́n mọ̀ díẹ̀ ta ní ìpínlẹ̀ Rivers àti nínú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè yìí àwọn ni wọ́n gbàṣẹ kalẹ̀ fún un wípé ẹni tí ó jókòó sórí àpèrè àṣẹ bóun bá ti parí ìjọba òun òun náà ni kí òun mọ̀ wá kiri báyìí kó wọn lọ rèé produce successor lásìkò yìí Wike Laoko eléyìí tí ó ń sọ̀rọ̀ ní ìgbà tí wọ́n ń ṣe ètò pàtàkì ọjọ́ bíi fún aya rẹ̀ onídàájọ́ Eberechi Nyesom Wike tí ó jẹ́ aya gómìnà wọ́n ní ní ilé rẹ̀ tí ń bẹ ní Obio Akpọ̀ níjọba ìbílẹ̀ ti Obio Akpọ̀ ní ìpínlẹ̀ Rivers lọ́jọ́ ajé Monday ìjẹta ó yá lu àsìkò láti sọ̀rọ̀ sígboro Wike ní ẹ̀wọ̀ inú mi dùn fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ eléyìí táwọn èèyàn ìpínlẹ̀ Rivers tí wọ́n ní sí mi àtàtìlẹ́yìn tó gbọ́ngbọ́n tí wọ́n fún mi tí mo fi ṣàṣeyè tí alákànṣepọ̀ sáà kìíní sáà kejì ọlọ́run nìkan ló lè bẹ́ẹ̀ dá ṣerú eléyìí hùn ó fún ìdí èyí oníkọ́ máa di pé òun wá kú ònípò èèyàn kéèyàn ọ̀nà kan wá padà rápálá wo orípòun láti á ṣe ọkọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Rivers ní kọ́sọ́ńgbó fún ìdí èyí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ PDP wọ́n ti bá òun forí kò rí pé à bọ́ bá dìde lóróyè tán ẹni tí ó jókòó síbẹ̀ ìwọ ni kọ́ lọ rèé mọ bí ó ṣe jókòó síbẹ̀ o ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ́mọ́yà hmm. ká díẹ̀ mọ̀sẹ̀nú ṣàìsí síbí. lágbo tòṣèlú yìí náà tún ni àwọn ọ̀rọ̀ kan máa ń jáde sí ìgboro ayé bẹ́ẹ̀ bá dojú ewé kejì ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ rèé o àgbàlú kan èèkàn kùgbò lábala ti àwọn ìran Yorùbá èló mà sọ ọ̀rọ̀ òbúlùtú ọ̀rọ̀ tó sọ ó sì dùn gbọ́n lẹ́yìn bàbá Bọ́lá Ahmed Tinubu àti olóyè Bísí Àkàndé ó ní ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni kó fi ẹ̀kan tanná fún yín o ṣe rí bàbá olóyè Bísí Àkàndé ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Bọ́lá mẹ́ẹ̀ Tinubu láti lọ ta ìran Yorùbá fún Muhammadu Buhari ni pẹ̀lú èrògbà pé kí Tinubu lè di ààrẹ lọ́jọ́ iwájú lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ rẹ̀ ẹjá jọ gbé yẹ̀wò olóyè Ayọ̀ Adébánjọ n ló fi ẹ̀sùn kan ẹni tó ti fìgbà kan àná rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun olóyè Bísí Àkàndé yí pé àtòun àti egun ṣóńṣó ti parí ké fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyún Bọ́lá Ahmed Tinubu wípé àwọn méjèèjì wọ́n jọ lẹ̀dí àpòpọ̀ lọ ti gbogbo ìran Yorùbá lọ́pọ̀ọ̀pọ̀ lọ sí ọwọ́ ààrẹ Muhammadu Buhari pé kí Bọ́lá Ahmed Tinubu kóun náà lè ṣààrẹ lọ́jọ́ iwájú sí ní gbogbo kùkù kẹ̀kẹ̀kẹ̀ kùkù tí wọ́n ń sá kiri wọ́n ní gbogbo àwọn ògbúùkú ọ̀rọ̀ tí wọ́n wá ń sọ lásìkò yìí wọ́n ní irọ́ lásán ni òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ àṣà àti òní kan pọ̀ ńbẹ̀ ó ní ẹ lọ tọpinpin ọ̀rọ̀ yìí dáadáa òun sì sọ òun fìkà tọ́lẹ̀ láfi ọwọ́ gbá àyà ni Àkàndé ni bàbá sọ ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ní ó gbé ìwé kan jáde inú ìwé tí wọ́n sì náà gbé jáde wọ́n ní àwọn ọ̀rọ̀ tí wọ́n kì síbẹ̀ àgbo ìbànújẹ́ ni fún àwọn kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣùgbọ́n àgbà tàwọn ò ní wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ nígbàtí bàbá adébánjọ ń bá iléeṣẹ́ amóhùnmáwòrán kan sọ̀rọ̀ ni wọ́n gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ tí wọ́n sì ṣe àlàyé rẹ̀ lẹ́sẹẹsẹ ó ní ẹ lọ túwétúkọ lórí gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí gbogbo àwọn ọ̀rọ̀ tó wà ńbẹ̀ tó ní í ṣe pẹ̀lú tìran yorùbá bọ́lá mẹ́ẹ̀ tinubu àti olóyè bísí àkàndé wọ́n ní lórí irọ́ ni èrògbà láti tàràn yorùbá kí tinubu bá lè jẹ lọ lọ́jọ́ iwájú ilẹ̀ nàìjíríà ni. tọ́ àwọn èèyàn láti apá òkè ọya nàìjíríà pàápàá àwọn gómìnà tí wọ́n ń sojú apá àríwá ilẹ̀ wa wọ́n lọ sí àpátápàrà agbára láti lọ rèé rí ààrẹ muhammadu buhari lórí àìsí ètò ààbò lápá àríwá ilẹ̀ wa àti ẹ̀ka iṣẹ́ ọ̀gbìn eléyìí tí wọ́n fẹ́ kọ́ bá wọn dá sí dáadáa lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun òun náà ni ààrẹ Muhammadu Buhari jókòó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà tó wá láti apá òkè ọya bó tiẹ̀ jẹ́ pé àtìlẹ̀kùn mọ́rí gbọ́n ṣe òun náà ni ìpàdé ọ̀hún tó wáyé pẹ̀lú ààrẹ àtàwọn gómìnà apá àríwá Nàìjíríà àmọ́ níbi ìpàdé ọ̀hún àwọn èèyàn yọ ọgbọ́ pàápàá àwọn oníròyìn tí wọ́n métí mọ́ gànná wọ́n padà yọ ọgbọ́ pé ara kókó lọ́rọ̀ tí àwọn gómìnà òkè ọya bá ààrẹ Buhari sọ so, òun náà ni bí ètò ààbò bí ó ṣe tún gún mọ́ dáadáa lápá òkè ọya nàìjíríà àti bí ẹ̀ka iṣẹ́ ọ̀gbìn yóò ṣe rúgọ́gọ́ sí i kí ààrẹ ó dákun kí ó bá wọn wọ́n mi wọ́n lẹ̀ kí ohun gbogbo kó lè bá a tùbà kó lè bá a tùṣẹ́ ara àwọn gómìnà apá àríwá nàìjíríà tó yọjú sí ilé agbára ilé àpátápàrà ilé àṣẹ òun náà láti rí gómìnà Katsina gangan Aminu Masari gómìnà Abdullahi Sule ti Nasarawa àti gómìnà Darius Ishaku ti Taraba wọ́n ní àwọn gómìnà yìí ni wọ́n sọ fún ààrẹ pé àwọn fẹ́ rí wọn o ara tí wọ́n sì fẹ́ rí wọn fún ni wọ́n kọ níròyìn lẹ́tí yá gbóhùn ìròyìn ń ó jù bẹ́ẹ̀ lọ mọ kà á díẹ̀ fáǹfààní ẹ̀yìn náà kẹ́ ẹ lè bá rí gbẹ́nusẹ̀ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ kó tó di pé àátún tẹ̀síwájú ẹ jẹ́ ń lọ ní mú sójú ìwé kọkànléní ogún page twenty one punch tí ó jáde fún tòní àbẹ́ẹ̀rí nǹkan gbèsè bí gbèsè gbé gbèsè pọ̀n fa gbèsè lọ́wọ́ hmm. ó ní ọ̀rọ̀ nàìjíríà lásìkò yìí ọ́fíìsì tí wọ́n ti ń tọpinpin ṣàkójọ àkọọ́lẹ̀ iye gbèsè tá a jẹ nílẹ̀ yìí wọ́n ti sọ o pé gbèsè nàìjíríà ó ti á légbá kan jọ̀rin báyìí hmm. ọ́fíìsì tí wọ́n ti mójútó gbèsè nàìjíríà debt management office àná òde yìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ni wọ́n yọjú ọ̀rọ̀ síta pé lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí nàìjíríà láàrin sáà àkọ́kọ́ ọdún 2021 tí í ṣe oṣù mẹ́ta péré ọdún yìí ìbẹ̀rẹ̀ ọdún yìí abatẹ tírílíọ̀nù méjìdínlógójì thirty eight point zero zero five trillion naira ní nàìjíríà sáré jẹ ní gbèsè láàrin oṣù mẹ́ta lọ́dún tá a wà yìí hmm. àtẹ̀jáde kan tí wọ́n fi sí ìta tí wọ́n sì fọwọ́ sí látọ̀dọ̀ ọ̀gá tí mẹ́ẹ́ fọwọ́ sí ní tọ́ba ti ń jáde ní debt management office òun náà ni wọ́n fọwọ́ sí àtẹ̀jáde tó di ìròyìn báyìí o wọ́n ní bẹ́ẹ̀ bá wá jan eléyìí pọ̀ mọ́ iye gbèsè tí àtijẹ́ ilẹ̀ ti rẹ̀ gidi gan mọ̀ ni o ìròyìn yẹn ń pé ẹrù yìí ẹrù ọlọ́run ni gbèsè yìí gbèsè ọlọ́run ni ọlọ́run ni ọba wa san nígbà tó bẹ̀rẹ̀ tó ní gbèsè tá a jẹ mo ti ní fẹ́ sọ pé bùkátà ọlọ́run ni ní gbèsè tí nàìjíríà jẹ. ẹ àwa ní nàìjíríà nàìjíríà là wa gbèsè tí nàìjíríà jẹ mm. ọ̀tọ̀ nàìjíríà nàìjíríà ló jẹ yẹn kì í ṣe Nàìjíríà ṣó lè sí nàìjíríà láìsí nàìjíríàns. ẹ yẹn ọ̀tọ̀ ni owó ò ní tiẹ̀ lọ́tọ̀. ṣé gbèsè tí wọ́n jẹ́ ń dìjọ àṣejọba nàìjíríà ni ọ̀sán. tiẹ̀ dúró náà bí wọ́n bá ń sí gbèsè gbogbogbò hmm. gbèsè tí wọ́n jẹ etí kò kà jẹ hmm. àti etí. kíjọba nàìjíríà bóyá. bó o láṣẹ mọ ṣé wọ́n sì ti wá mọ gbèsè táwa jẹ àwọn èèyàn. bí mo ṣe ń sọ fún ẹ pé kó máa pa kó máa yan <laughs> gbèsè tí nàìjíríà jẹ nìyẹn kì í ṣe gbèsè tí nigerians jẹ gbèsè nàìjíríà ó yàtọ̀ sí gbèsè nigerians. <laughs> Ah, ọmọ ìmọ̀ ìwé o <laughs> bọ́dà mi sáré sáré tajà à ń padà bọ̀ ajá balẹ̀ òun náà lẹ̀ ń gbọ́ níkànnì tó ń kilẹ̀ falafala fresh bí ọba fresh káàbóde ń bí. ajá balẹ̀ ajá balẹ̀. Ah, Rubicon the movie. Rubicon Agbedemeji Point of No Return Dangerous Game Rubicon sinima olókìkí láti wo gbóǹtagì pèdèpèdè ní Dr. Debayo Faleke Bayo Ho AS Cinema Tutu Garden àti Fresh FM Cinema Music House Challenge Ìbàdàn láti ṣàfihàn ẹ̀fún tọdún kérésì yìí Boxing Day Sunday twenty six àti Monday December twenty seven lọ́dún yìí lóbi tíbitì rò máa wá sí ọ̀lù méjèèjì lùbàdàn one thousand five hundred naira péré lówó ìwọlé Yínká Ayéfẹ́lẹ́ òkútúbà ìrìnnà sinima kankan Mr Macaroni Akeliwi Saidi Balogun múrekadò wa gbọ̀ wòlí àgbà búkì àrùbá ayọ̀ olúyẹmí tó fi máwọn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ bíi mọ́gàjì kọ́lá olóòtú abọ́ládé salami mr sports ìlúmọ̀ká pìrìsẹ́ńtà samuel gbèsàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá yìí rubicon agbedeméjì ẹ máa rí tíkìtì rà báyìí báyìí ní fresh fm music house challenge tv africana ládùkún bíi the new garage ks motel tètè garden àti lọ́dọ̀ baba fresh ládùjúkọ salem chemist agodi gate ìbàdàn tètè lọ́ra tíkìtì tiẹ̀ báyìí kó tó dàkọ́ lùkọ́ gbà nítorí pé a fẹ́ sinimá titun Rubicon nílùú Ìbàdàn ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé ó gbèlè o bàbá tí ẹ̀mí máa ń horu yè lára wọn prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ housing estate lẹ́yìn ògbèrè police station target bus stop ńbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkànṣe ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa gbọ́ tèmi agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó gbọ́ ti yánà tó gbọ́ ti jábẹ́sì bó ti ń ṣe bẹ̀bẹ̀ ńbẹ bákan náà ìṣòro friday alẹ́ àwọn aṣẹ́gun ìpàdé ńlá alágbára méjèèjì yìí àwọn tó lọ ti ń jó ti àárọ̀ tọ́sẹ̀ àti alẹ́ friday ọ̀sẹ̀ táwa yìí yóò tó lágbára o prophet prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated elijah àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dún àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àtàlẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus stop nìbàdàn telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lónìí kó wá gbá ìyanu rẹ mú síkú jésù lolúwa. owó oh, akademi suwite ilé ìtura ìdàlódé. ó dára ká sọ òwe. èyí yàtọ̀ òtún pélé mọ́. àyíká tó rẹwà o. akademi suwite ìgbà. yàrá tó tutù mímímí. sinimu tó gbala. ẹ hotel reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. àti massa chambers wa. ìgbádùn tí o lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìjọba sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn àtẹ̀lé fi ó ti pẹ́ tí òye tó jọba nínú ayé rẹ̀ ó ti pẹ́ tí èsì tí ìjọba kò wá àrékérekè rẹ̀ ó tó gẹ́ ìjọba wọn tó pé torí ọba àwọn bá fẹ́ gbà. social distancing ń bẹ níbẹ̀. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. Hmm? mẹ́mbí wọ̀ ni wọ̀ lápá tó fi gun yan ni táwọn abọ́ sọ ọdún eléyìí. tààrà yẹ kó mọ wàdó yẹn mú yàrá yé sí. alibod pando lẹ́ ń jẹ tẹ́ ẹ̀ bá mọ́. Hmm? ali kí ló pè. alibod pando ni mo pè yétúndé lóròyìn ẹ̀ fún mi bó ìṣèròyìn ẹ̀ gẹ́lẹ́ ni mo ṣe bá. bẹ́ẹ̀ lọ fẹ́lẹ́ lọ́wọ́ tí sì lọ lọ́fọ̀ọ́ tẹ̀rín ọ̀kárí aya mi fún yẹn alibod tó lọ́ra yìí ìyẹn tó funfun lẹ́lẹ́ ọba nínú oúnjẹ tẹ́ ẹ bá ń gbọ́ pé yáyùn lẹ́rù rẹ halibut pando ní jẹ́ bẹ́ẹ̀ ìyẹn tá a gbé jáde lọ́nà ti gbàdúrà láìṣẹ̀ṣẹ̀ máa làágùn yọ̀bọ̀ nídìí odò yẹn rírò ni o láàrin ìṣẹ́jú márùn péré ìyẹn ti délẹ̀ halibut pando bó ṣe funfun lẹ́lẹ́ lọ fẹ́lẹ́ bí etí tó tún lẹ̀ lọ́wọ́ tìrín ní lọ́lọ́ fún pẹ̀lú èyíkéyìí ọbẹ̀ tẹ́ èrè gọbọi ń bẹ fún gbogbo ẹni tó bá jẹ́ alágbàtà wa ẹ máa pe zero eight zero six two three one three two five zero àti zero eight zero eight seven one two six nine six four hmm. pẹ̀lú halibut pando ẹ gbádùn yẹn jíjẹ. ó yẹ sẹ́ ṣàwọ́ bá rẹ̀ pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́. ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin. jésù lọ́ba náà wàá ké pè é nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí ó ń jọba irains ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́ dáàr rẹ̀ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹsì káyọ̀ olúbóyè cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn president cac worldwide jésù yóò jọba lórí ogun ayé ìwọ ni kò má fìdí mọ́lẹ̀. bàbá tẹ̀lẹ́ ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìnàjò ayé ẹni rọ̀ ni lọ́rùn. I have a dream edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù gbogbo Cambridge IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ pè zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride ṣe. bí a tilẹ̀ ń ní àwọn ìpìlẹ̀ tí a sì ń fa àwọn gbòǹgbòtu èmi yóò wo ilẹ̀ rẹ sàn bí àwọn òkè kékèké tilẹ̀ ń wárìrì tí àwọn òkè ńlá sì ń tàkìtì èmi yóò wo ilẹ̀ rẹ sàn ìpàdé oṣù december ti ọdún twenty twenty one wọlédé àkórí ìpàdé ni èmi yóò wo ilẹ̀ rẹ sàn èyí tí a ti ọwọ́ ẹ̀mí mímọ́ gbé kalẹ̀ nípasẹ̀ ilé iṣẹ́ ìránṣẹ́ Potter's House Christian Mission Ìbàdàn Nàìjíríà bẹ̀rẹ̀ láti aago méjìlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún alẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí títí di sátidé ọjọ́ kìíní oṣù kìíní ọdún twenty twenty two ìpàdé oṣù december jẹ́ ìpàdé aláàwẹ̀ ọlọ́gbọ̀nrọ̀gọ̀dọ̀ àti àdúrà ní wákàtí mẹ́ta mẹ́ta bí àwọn koríko tútù tilẹ̀ ń gbẹ tí àwọn òdòdó sì ń rẹ̀ dànù èmi yóò wo ilẹ̀ rẹ sàn. ibi ìpàdé betfage abúlé aláta ẹ̀yìn òpópónà ìbàdàn sí ìjẹ̀bú òde agbègbè crane adébáyọ̀ ìbàdàn ọlọ́run ti pèsè arákùnrin ṣẹ́gun àríyọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹni àmì ìróró ọlọ́run sílẹ̀ fún wa ẹ lè máa wo ìpàdé yìí bí ó ti ń lọ lórí ẹ̀rọ facebook ṣẹ́gun àríyọ̀ tàbí youtube potters house christian mission ẹ sì lè máa gbọ́ wa lórí mixlr.com forward slash crossfire live fún ìbéèrè àti àlàyé ẹ pè níyì lórí zero eight one double seven triple four triple five ìpàdé oṣù december èmi yóò wo ilẹ̀ rẹ sàn. nínú ọdún tí gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fúnkẹ́ bùrẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé oní challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó légbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà ńlẹ̀ fáwọn èwe bíi swing gàtún kárátà bouncy castle fífijú ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ni ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilẹ̀ wa òṣèré adẹ́rìnpòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ lùbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. ó yẹ sẹ́ ṣàwọ́ ti pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pè é nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irin ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́d ẹ̀dá rẹ̀ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kìíní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹ sikayo olúbóyè ọládèjì cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọládélé president cac worldwide jésù yóò jọba lórí ogun ayé ayé ẹ ìwọ ni kò mọ́ fìdí mọ́lé. <laughs> success cosmetics dé. gbogbo ẹni tó bá mọ̀ bá ṣe ń ṣara lóge kí wọ́n dùn wò a máa jẹ wọ́n lógún ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò ẹ ó ti máa gbọ́ tẹ́lẹ̀ success cosmetics ní kẹ́ẹ̀kan sí lórí gbogbo nǹkan tá a fi ń ṣara lóge tó jẹ́ tilẹ̀ yé àti tòkè òkun báwo lẹ ṣe fẹ́ sí gbogbo ẹ̀yin sisi àtàwọn màmá tó gbọ́ ń pa fashion nípa ká ṣara lóge ní success cosmetics anti wigs attachments body and facial creams weave on closures frontals nail fixing eyelashes manicure and pedicure tó fi mọ́ àwọn powder olóòórùn àdídùn body spray imported and local perfume oil cream gel skin treatment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjà wọn ò wọ́n ojúlówó ni gbogbo ń tà ń tà lọ́dọ̀ tiwa à ń ṣe home service fún gbogbo ẹ̀yin tẹ́ bá wà lọ́nà jíjìn a máa deliver ọjà yín pẹ̀lú ìrọ̀rùn ẹ̀yin náà lè kàn sí success cosmetics phcn complex ẹlẹ́yẹlé roundabout ìbàdàn ẹ lè máa pè tàbí kẹ́ whatsapp sórí zero eight zero three seven six three zero one two one tàbí zero eight zero nine seven three four one one five zero lórí Instagram thesuccess_cosmetics. website www.thesuccesscosmetics.com slash ng email successshola at gmail.com. the success cosmetics káṣara lóge níṣẹ́ tá a yàn láàyò tó jẹ wá lógún. jàǹdé hòtẹ́lì sùn ní ìkọ́lábà bòdìjì ààrẹ Ìbàdàn àmàṣe ilé ìtura bíi paradíṣe àmàṣe. jàǹdé hòtẹ́lì àràgbá yamuyamu ilé ìtura ńlá gàgàrà tó gún wà sí. Agodi GRA options ìkọ́lábà Ìbàdàn. Paradísì orí ilẹ̀ ni fáwọn tó ń fẹ́ bi tó fọkàn balẹ̀ láti sinmi ayọ̀. Ìtura ìlèdíyelé, àyè ìgbọ́kọ̀sí car park wà. Security jẹ lógún. No power failure. Gbogbo rooms fully air conditioned. Ẹ béèrè oúnjẹ tẹ́ fẹ́. Mẹ́kà food ni tàbí tòkì òkun continental. Gbogbo nǹkan mímu ló ń tutù yìnyín lẹ́bà. Bẹ́ẹ̀ni fully air conditioned hall gbọ̀ngàn látúwà ń wọlé kanlẹ̀ sí damidi hotel and suit tó wà lágòdì gra lẹ́gbẹ̀ẹ́ options ìkọ́lábà ìbàdàn kẹ́ gbósùbà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ zero nine zero one three two nine four two six three ilé ìtura damidi hotel and suit ìbàdàn kọ́dún tó parí la máa ṣí ẹ gbà bẹ́ẹ̀. ilé ìtura bíi paradise a máa ṣí ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ de ọmọ àtibá o a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbàyídà ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakinlala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ra ilẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbẹ̀ borí bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwave àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ o. Síónì o ìlú ayọ̀ Jerúsálẹ́mù o. gbádùn lè rántí olódodo late madam victoria ọlákìíta àjànàkú jp màmá rere nígbà ayé rẹ̀ olólùfẹ́ gbogbo èèyàn olùfọkànsìn tòótọ́ tó tún jẹ́ aya rere abiyamọ rere nígbà tó wà láyé ẹni tó fi dànílẹ̀ lẹ́sẹ̀ jésù lọ́jọ́ saturday twenty first august ọdún twenty twenty one yìí àti wá pe àmà àṣálẹ̀ yìí praise night láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ẹ̀yẹ kẹyìn fún màmá wa tó dolóògbé lálẹ́ thursday sixteenth december ọdún yìí ní all of grace jọjọ center liberty road ìbàdàn lára àwọn olórí ẹ̀mí tó máa wà níbẹ̀ ní tọ́pẹ́ àlàbí láre tẹríba tó rí ṣe esther ìgbẹ́kẹ̀lé omijì ojú mi ṣẹ́gun ajídára tó fi mọ́ rema chapel international church olúyọ̀lé choir àtàwọn olórin ẹ̀mí bíi ẹni ìtàn olúṣẹ́gun bámidélé eob àti ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà ní mc aago mẹ́rin ìrọ̀lẹ́ la ti máa bẹ̀ late madam victoria ọlákìíta àjànàkú jp túbọ̀ máa sọ láyà olùgbàlà níbi tí ìpínyà ò ní í símọ́ ó dàárọ̀ olùkéde ọ̀nàrẹ̀bù rotimi àjànàkú ọmọ eré ti gbójú mi sórí òkè wọn ni ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ ọlọ́run èmi yóò gbé ojú mi sórí òkè wọ́n ni ibo ni ìrànlọ́wọ́ mi wà ti wá látọ̀dọ̀ ọlọ́run ni o èyí ni àkórí ìsọjí la lágbára ọlọ́jọ́ méje tá a gbé ní fountain of prayer ministry ẹ̀kẹ́ àfàdúrà dídé àjàlá headquarters nítòsí kájọlá arárọ̀ mi àkúrẹ́ ìbàdàn sátọ̀dẹ̀ eleven december twenty twenty one ló máa bẹ̀rẹ̀ títí wọ friday seventeen december twenty twenty one láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni o alágbé ojú rẹ̀ sókè òdi ọlọ́mọ yàbẹ̀sí gbé ojú rẹ̀ sókè ó sì kúrò lọ́mọ ìbànújẹ́ ọ̀rẹ́ ọdún yìí ò tí ì lọ ìyanu máa ń ṣẹlẹ̀ báàbọ̀ kájọ gbàdúrà ọ̀pọ̀ àwọn ìrúṣẹ́ ọlọ́run alaye tí ọ̀run bá tí wọ́n lọ́lọ́run á lò prophet dare Adebo. evangelist kẹ́hìndé aládé abẹ́rù àgbà prophet kẹ́hìndé solomon adégòkè baba gbẹ̀mú lady evangelist tómilọ́lá ìṣàdá ìmọ̀ akọ́rí evangelist fakayọ̀dé ṣe. wàyí o bàbá ọ̀rọ̀ kọjá ẹni tó ń sọ. prophet john olúwatósìn agbóadé lolùgbàlejò. gbogbo amúlòkọ ìdí òsè. ọlọ́run dà kúrú. ọ̀jẹ̀bọ̀dé gbẹ̀dú ara rọ̀ mi kájọlá. gbogbo èèyàn ẹ̀kọ́ náà gẹ́dẹ́lu kájọlá. ẹ bèrè ọ̀nà tó lọ sí abúlé àjàlá. tẹlifon zero zero five six four six two six two eight. Saturday december eighteen. gẹ́gẹ́ ni àjọ̀dún bẹ̀rẹ̀ láago mẹ́wàá rọ̀. ẹ jẹ́ àjọ wa gbójú sókè. láti gba for your side. It gon' knock you down. I'm a temp, I'm a temp, stop gel. Me, I can tell you no say. Malaria, my lesson, we no get bad taste. So bitter taste from out. And it easy to swallow. Chai. I, I got red game changer. a temp, soft gel. I'm a temp, soft gel, now to treat malaria. See, Baba, Peptamen soft gel wà fún ìtọ́jú àrùn ibà tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. <laughs> mama junior why you dey cry like small pikin. na workplace discrimination dem no promote me because i be woman. Eh? Ah, you no show dem your certificate. i no get certificate. as ah, you for go get certificate na okay go school go get your certificate now. e don too late which school go accept me now. ah ah mama junior i know the school wey go accept you. center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taisolari university of education ijagun ogun state dey admit candidates for certificate and diploma courses in theatre film and media study for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waec gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go waka log on to my.tasweb.edu.ng to to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason that your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. ayé ìsẹ́lúlẹ̀. àtàwọn hip hop guys ti gbogbo ayé mọ̀ sí solid magnic. ìpàdé di solid watch lọ́jà ń bá. tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìgboro suwálé. lẹ́yìn mr mix wóró oníbàdàn. lọ́jọ́ wednesday december fifteen ọdún yìí. solid watch end of year dance ni o. tó máa solid ó máa kú máa sọ gbogbo ìbàdàn máa mi jigijigijigi. maximum security ni lọ́jọ́ yẹn gbà bẹ́ẹ̀. àǹkárá ọ̀pá mẹ́rin tá a mú. six thousand naira ni o. ẹ̀yin tẹ́ fẹ́ràn face cap nìkan three thousand naira. ó ti wà ní solid watch hotel ìwóró oníbàdàn. wẹ́ wednesday ọ̀sẹ̀ yóò ní fifteen ní sọ́ọ̀bà sọ́lọ́dọ̀ wa. ẹ zero eight one four nine four two five zero four six. ẹ̀ka entertainment níléeṣẹ́ solid watch group ló ń ṣe bẹ́ẹ̀. gbogbo jayéjayé òní fàájì la pè kẹ́jẹ́ àjọ pàdé mẹ́. a máa retí yín o. olùbàdàn yẹn ń tọ́ lẹ́nu tiwa kọ́ ni tó ń tọ́ títí láyé. appreciation mo dúpẹ́. yorùbá bọ̀ wọ́n ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lọ ni ìdí rèé tí àwa golden women of ọ̀nàrà fi ń kí èèyàn wa ẹlẹ́yinjú àánú ọ̀làdìmẹ́jì ezekiel ó tọpẹ́ fún ìrónilágbára tí wọ́n fẹ́ ṣe fún àwọn obìnrin rere ọ̀nàrà àti ẹgbẹ́dá lápapọ̀ ní ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún tá a wà yìí ọjọ́ àlàmísì ní december sixteen twenty twenty one ìlàjì farm and resort center coordinator fún àwọn obìnrin rere golden women of ọ̀nàrà alájà ọláìdé òbísẹ̀sán àti àwọn ìgbìmọ̀ wọn bíi mrs titilayo Daramola Daramọ́lá olórí Mojírayọ̀ Salami Big Mummy Mrs Victoria Adédòkun Comrade Taiwo Èlúwọlé àti Mrs Margaret Ọládèjì akọ̀wé ló ń kí ẹlẹ́yinjú àánú èèyàn tíya Ọládìméjì Ezekiel ó tọpẹ́ foundation pé ọwọ́ yín á máa ròkè o ó tọpẹ́ níjọ́ ó tọpẹ́ níjàre new view event center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò oríṣiríṣi ìnáwó Newview event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe Newview event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ Newview event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́nìgbàgbé ló wà ń bẹ̀ gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room Newview event center wà ní plus five and six àkìlágbà estate along all state college road agbofieti off jericho extension ibadan New View event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 557 newview event center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú ìbàdàn ṣe rí péré wọlé dé fún wa nílùú kí ọ̀rọ̀ kan tó parí twenty twenty one bàbá àlànà pé gbogbo ènìyàn ọlọ́run kẹ́hìndé àkàndé máa ṣàánú fún wa o ìwọ lànà kan ọ́ ṣe. àwọn olùkọ́gbà iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu bọ́dún ti parí lọ lélẹ́yìí o. kíkì ọ̀rọ̀ kan pẹ̀lú seven days hour of miracle. ọdọọdún bẹ́ẹ̀ ni wọ́n máa ń pàdé. ọlọ́run màdé kéde àkàndé. látọjọ́ friday twenty four ní friday thirty first december. ọlọ́run aláàánú fẹ́ ṣàánú gbogbo èèyàn. god of mercy. wá wo bí àánú yóò ṣe máa tán gbogbo ìṣòro. lábẹ́ ìgbẹ́ prọfẹ̀t káyọ̀dé òní. pásítọ̀ ayọ̀jọ. evangelist tómilọ́lá ẹ̀ṣẹ̀dá ìní ọmọ aléwájú àwọn olórí ẹ̀rí. prophetess dúpọ̀ pẹ̀lú prophet emmanuel kéde àkàndé bàbá àti màmá kíkí ọ̀rọ̀ kan lórúkọ àlejò. òru friday ní kíkí ọ̀rọ̀ kan àti sunday twenty six ìsọjí ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ní láti sátidé tó fi máa di thursday òru ìrékọjá ní ní friday thirty four ìrànlọ́wọ́ fún àwọn okú ọlọ́dọọdún ní ọjọ́ friday twenty four ló bá sí o láti gbóró tàbí express olómi academy ní kẹ́ẹ̀tì gbé ọ̀kadà fatusi rice people bus stop ní kẹ́ẹ̀tì sọ̀kalẹ̀. ìwọ lànà kan ẹ. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ káàbọ̀ padà látọjú ọjà ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa wò wá tán lọ́dún twenty twenty three àwọn ò ní fún muslim muslim ticket tàbí christian christian ticket ìbí òjùbí bá a ṣe bẹ̀rù ńlá bọ́mọ ẹpin rẹ̀ láre nílànà tí àwọn àgbààgbà kan lápá àríwó orílẹ̀-èdè wa nàìjíríà tó ń jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó ń pè fún yín pé ẹ má gbè sẹ́yìn ẹ̀sìn kan ju ìmíì lọ ẹ̀pin láàrin àwọn ẹlẹ́sìn gbogbo ni wọ́n ní lóòótọ́ o nígbà kan àná rí abiola àti Alhaji Kingibe mùsùlùmí ńlá wọn méjèèjì ṣùgbọ́n ní nǹkan tó fa tàsìkò gbà náà pé ìlànà méjì náà ló wà ńlẹ̀ lọ́dún 1993 wọ́n ní bí ológun sì ṣe tẹ̀ sílẹ̀ ńlá wọn ṣe tẹ̀lé wọ́n ní lẹ́yìn ìgbà náà tí mi ìtúnjọrú ẹ̀ tó tún wáyé òun ni alhaji shehu shagari láti apá àríwá ọ̀mọ̀wé ekweme láti apá gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní nǹkan tó ṣokùnfà eléyìí apá ibi tí yóò ti mú ọmọ yìí wá ẹni tí wọ́n fà kalẹ̀ ní kálukú wọn ni wọ́n ní lásìkò yìí o ẹ ẹni tẹ́ fà kalẹ̀ ẹ tó bá ti jẹ́ pé apá àríwá wọ́n ti fa mùsùlùmí lẹ̀ apá kejì tí wọ́n bá gbé fa díje dupò lẹ̀ kó jẹ́ kìrìsìtẹ́nì kó jẹ́ mùsùlùmí kìrìsìtẹ́nì tàbí kìrìsìtẹ́nì mùsùlùmí wọ́n ní bẹ́ẹ̀ gan ni nǹkan tá a fẹ́ àmọ́ lápá tàlàáfíà wọ́n ní asu ti sọ̀rọ̀ kan di mímọ̀ yìí pé bẹ́ẹ̀ ṣe ń yọ́ ṣe ti bí ń làwọn ṣe ń yọ́ gbọ́ o àwọn kan ti wà nínú èròǹgbà àti pa àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì tó jẹ́ tìjọba àwọn ò ní í gbà bẹ́ẹ̀ nígbàtí asun sọ̀rọ̀ ní tiwọn wọ́n ní gbogbo ìgbésẹ̀ ìpátá ńlá wọn ṣe tán láti ṣiṣẹ́ tọ̀ ẹni tó sì jẹ́ èèkàn kògbò nínú ẹgbẹ́ asu ti ṣe ààrẹ wọn fún apá ti Port-Harcourt lọ́hùn ló ti ń sọ̀rọ̀ Stanley Ogun nígbà tó ń sọ̀rọ̀ ní eh, eh, fásitì ti Ignatius Ajuru University of Education ó ní gbogbo ìgbésẹ̀ kí ìgbésẹ̀ yìí kò ní sáyè fún lábẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn fásitì gbogbo àwọn lè yanṣẹ́lódì lóòótọ́ o àmọ́ ìgbìyànjú àti pa àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì tó jẹ́ tìjọba kò ní wá sí ìmúṣẹ owó tẹ́ ẹ jẹ wá ẹ̀san lójú ọjọ́ ní pápápá tá a ṣe ń lẹ̀ pápá ká má bàa farapa. ẹni tí í ṣe ọ̀gá ológun iléeṣẹ́ aláàbò ilé wa defence chief ó ti sọ̀rọ̀ pé irọ́ ni ọ̀rọ̀ kan ti ń jà rìnrìn táwọn kan ń gbé kí níròyìn ayédèrú pé àwọn karambani agbésùnmọ̀mí tí wọ́n pé àwọn ti túbá ìjọba àpapọ̀ ti dà wọ́n pọ̀ mọ́ mọ́tọ́ máwọn iléeṣẹ́ ológun pé kí wọ́n máa ṣiṣẹ́ ológun àtàwọn iléeṣẹ́ míì tó jẹ́ iléeṣẹ́ aláàbò tó farapẹ́ tó ológun paramilitary defence chief ní irọ́ ni o rárá o ẹni tí í ṣe ọ̀gá ológun aláàbò orílẹ̀-èdè nàìjíríà ti sọ pé níta ko bọ́ọ̀yì sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn èèyàn kan ń gbé kí pé àwọn ọmọ ikọ̀ Boko Haram tí wọ́n pa àwọn ọ̀jà mọ́ ó ti rẹ̀ wọ́n pé àwọn aláṣẹ ilẹ̀ yìí ti dà wọ́n pọ̀ mọ́ ọmọọṣẹ́ ológun pé kí wọ́n máa ṣiṣẹ́ ológun ẹni tí í ṣe Chief of Defence Staff ọ̀gágun Lucky Irabor ó ní irọ́ ni ọ̀rọ̀ tó ti rà òun náà làwọn èèyàn ń sọ ọ́ kí tí ò sì ní gbòǹgbò kan àfi múlẹ̀ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ láyé ó di láéláé pọngbá àwa ò ní dá sọrú ẹ̀ ṣòro lọ́gá ológun ń sọ ojú ìwé keje Vanguard ni mo ti ń kà á lójú ìwé keje Vanguard tí mo ti ń kà iná mo tún ti rí míì tó tún fara pẹ́ níbi tẹ ẹni tí í ṣe ọ̀gágun tí ó ń mójútó ìmọ̀ràn ààbò fún ààrẹ Muhammadu Buhari ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì fẹ́tò ààbò nílẹ̀ yìí National Security Adviser Major General Babagana Mongono tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun ó ti dákọ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ bíi mẹ́ta kan tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà Mọ̀ngànà ló yọjú ọ̀rọ̀ yìí síta níbi ètò ẹ̀kọ́ṣẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ńlá irú ẹ̀ kan eléyìí tí ó wáyé tí wọ́n kó àwọn àgbààgbà oníwàásí pé kí wọ́n wá sọ̀rọ̀ lù àti bí ètò ààbò ṣe ní yìnrìn nígbà tí ọ̀dà kọ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí ń ṣe agbátẹrù ìgbésùnmọ̀mí nílẹ̀ yìí ó dákọ̀ wọn ó ní àkọ́kọ́ ní àjọ kan tá à ń pè ní Jamaat Nasr Islam wa Muslimin ọ̀kanu àjọ kan tún ní Islamic and Muslim Support Group ọ̀kan tún nù àjọ míì tún ní Islamic State in Greater Sahara oníṣẹ́ ra àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a kà á lẹ́hùn ejò wọn lọ́wọ́ ọ̀nu hmm. ọwọ́ àrò àwọn oníwàásí àtàwọn àgbààgbà ìmáàmù àtàwọn àgbà ẹ̀sìn tí wọ́n péjọ síbi ètò ẹ̀kọ́ sí ẹlẹ́ẹ̀kan ńlá irú ẹ̀hún pé kí wọ́n dákun kí wọ́n mọ bí gbogbo wọn ó ṣe jọ pawọ́pọ̀ gbógun ti ìgbésùnmọ̀mí àti àwọn tí ń ṣe gídígbò gídígbò láti fi máa dàlúrú lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ o mọ̀ ká díẹ̀ mo ṣẹnu ní déédéé síbí ni. tọ́ bí ASUU ṣe ń ṣe kìlọ̀kìlọ̀ fúnjọba àpapọ̀ yìí pé ẹ má ti wá lọ́pọ̀npọ̀ wọ ìyanṣẹ́lódì tá a fẹ́ ráwọ́lé torí tá bá ráwọ́lé ewu ń bẹ lóko lóńgẹ́ àwọn ọ̀rọ̀ míì tún rèé tí wọ́n ti tún fi há sí para nínú ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wọ́n gógógógó báyìí tó jẹ́ pé kò sówó nígboro kò sówó àwọn nǹkan tá a tún fi rà ó tún wọ́n wọ́n níjọba ilẹ̀ nàìjíríà ẹ mà tètè pawódà kẹ́ ẹ táwo ṣe lójú ọjọ́ kó tó di pé nǹkan ò bọ́ orí o mọ́jọba orílẹ̀-èdè yìí lọ́wọ́ àtàwọn aráàlú náà lábala ti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní àbá ètò òṣùná ọdún 2022 léyìí tí wọ́n gbéyẹ̀wò wọ́n ti sọ ọ́ dòun o láti ọwọ́ ilé ìgbìmọ̀ tí wọ́n sì taari rẹ̀ wọ́n ní iye owó tí ìwé ètò òṣùná ọdún tó ń bọ̀ tó gbé lórí ó jẹ́ two hundred and ninety four point seven billion naira two ninety four point seven billion naira bílíọ̀nù ọ̀ọ́dúnrún ó dín márùn-ún àti pẹ́sẹ́pẹ́sẹ́ mẹ́ta wọ́n sì ti pìyàmọ́ bí gbogbo àwọn owó náà yóò ṣe lọ ní ṣísẹ̀ntẹ̀lé pẹ̀lú bí àbá ọ̀hún ṣe dé dúró sí iwájú gómìnà òmùẹ̀rọ ṣèyí mákindé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún táwa yìí láti kọ́ tari rẹ̀ tẹ́lẹ̀ tá a sì ń gbé yẹ̀wò lórí bí nǹkan ó ṣe san mọ́nà àwọn bí wọ́n ṣe wá pe amọ owó náà ní ṣísẹ̀ntẹ̀lé àwọn ẹ̀ka gbogbo bí ètò ààbò ṣe dé bí ètò ọrọ̀ ajé ó ṣe san mọ́nà bí ìmọ̀jìlẹ̀ ó ṣe rewájú àti nǹkan amáyédẹrùn míì gbogbo ni wọ́n ti pe amọ rẹ̀ síbẹ̀ ẹ lọ sí ojú ewé kẹta ìwé ìròyìn ti The Nation fún a fẹ́ lọ sí ojú ọjà pa àmọ́ ká tó lọ ẹja méjì yín ba ìròyìn tó ṣeé ṣe kọ́gbẹ́nu tán bọ́ bá dọ̀sán inú ìwé ìròyìn Vanguard ni mo ti rélé bàbá kan tí ọgbajúgbajà tí wọ́n ń pè ní ọba sitani ah. king of satan tí wọ́n ní ìyàwó mọ́kàndínní ọgọ́ta fifty nine oh, oh, oh. tí wọ́n sì bí ọmọ ọ̀ọ́dúnrún níye three hundred bàbá ti rèwàlẹ̀ àṣàlẹ́ ní ọdún mẹ́rin ní àádọ́rin hmm. uh, seventy four bàbá ti dágbére fáyé bàbá yìí <laughs> king of satan tí wọ́n pè wọ́n uh, wọ́n gbajúgbajà gan o ṣé kò kú sẹ́ńtì ò ní kú ọlọ́mọ sì jẹ́ ọ̀yá báyìí. ọmọ mélòó ló ní bàbá náà. three hundred only ah, ọ̀ọ́dúnrún níye. yes ẹ̀yin wọlé ṣe ìgbéyàwó ní rẹ́gísírì Ìkòyí ìròyìn yín jáde o ìjọba àpapọ̀ sọ̀rọ̀ ohun tí wọ́n sọ ẹ ẹ ẹ ẹ ẹ jẹ ajá mi lórí ẹ bàbá. wọ́n á padà dé lójú ọjà ẹ gbọ́. èèyàn mi kan ní dúró ni bó láṣẹ fi Ìbàdàn sílẹ̀ lọ sí eh, wedding ni registry Ìkòyí lẹ́kọ̀ọ́ sí ọ̀wá sí registry ní Ìbàdàn ẹ wá o tó bá wo kálukú bó bá ṣe wo kálukú ni kó ṣe ṣe nǹkan. bóyá o lè lọ ṣègbéyàwó lábọ̀. bí wọn bá ti yáwó lọ́wọ́ yín lọ ṣe registry wedding ní Ìkòyí ẹ fi kálukú lẹ̀ o àmọ́ tó tẹ̀yìn kò yí yọ ní ti ń yàrá ìrìn kan ní ayélujára àti ẹ̀ mọ̀ pé ìròyìn náà wà padà kọ́ ńgbà wọn wá kọ́ wọn ní ìjọba àpapọ̀ ti wá sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ ṣe wedding ní kò yí ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ó ní kí wọ́n fọkàn balẹ̀ à ń padà bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. bí o tọ́ ni àtẹ̀jẹ́ ṣe o ó fara lókun ìlera àgbẹ̀bára àìsàn ò lè ráyè wọlé tó bá lórí òtọ́ mi. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fún mi. ṣe ti gbọ́ o. kàkà kó rẹ̀ ọmú rẹ̀ rodo afárá lókun bẹ́ẹ̀ni mi rí òtọ́ ni. èròjà tó kọ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore. rí òtọ́ ni kẹ̀kẹ́ ló gbé jáde. rí òtọ́ ni. <laughs> real tonic hundred percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹ́ ìṣògùn ni ẹgbà bẹ́ẹ̀ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama Gamma ATM POS machine wọn a tún fi owó sórí ìdìkúdà DSTV GoTV àti StarTime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní fún gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba Mama ATM POS káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba Mama ATM POS machine. kàn sí Mama ATM ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú GRA Ìbàdàn nílùú Èkó suit eighteen aláùsá shopping mall Ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four Mama ATM gba owó mú pẹ̀lú ìrọ̀rùn àìmọye àwọn ènìyàn tán ti lọ nílé ayé tó jẹ́ pé ara. bẹ́ẹ̀ni Abíọ́lá Ajímọ̀bí wáyé lóòótọ́ ló ti lọ ṣùgbọ́n kò lọ pátápátá bẹ́ẹ̀ ni kò lọ yányán àwọn nǹkan àṣàyàn tó yàn tákàjí ṣe lókè pẹ̀ ni kò jẹ́ ká gbàgbé ẹni re ìpìlẹ̀ rere tábíọ́lá Ajímọ̀bí fi lélẹ̀ ojoojúmọ́ ni wọ́n túbọ̀ mọ́ kun iṣẹ́ rere kì í jẹ́ ká gbàgbé èèyàn re ìdí abájọ nìyí táàbì ṣètò oníbẹ̀ta ní ìrántí Adéyẹmí Àkànjí Ajímọ̀bí ìjókòó kọrin tàbí ajímọ̀bí sókè pẹ̀ ọ̀jọ̀gbọ́n àtàrù jẹ̀gá ni yóò kàwé àpilẹ̀kọ níbẹ̀ kókó ọ̀rọ̀ làgbọ́ látẹnu gómìnà kánò Abdullahi Ganduje paripari rẹ̀ ní ayẹyẹ sísí gbẹ̀gàrọ̀ ọ̀tọ̀ tá a pè ní ajímọ̀bí resource center igbákejì ààrẹ ilẹ̀ wa ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò ni yóò bá wa sí i láago mọ́kànlá àárọ̀ ọjọ́ kẹrìndínlógún oṣù tá a wà yìí làwọn ètò wọn yóò wáyé o gbọ̀ngàn tá a fẹ́ sí náà láà sì ti ṣe nínú ọgbà yunifásitì Ìbàdàn sínẹ́tọ̀ Abíọ́lá Ajímọ̀bí foundation pẹ̀lú àjọṣepọ̀ Institute for Peace and Strategic Studies ló fẹ̀tò wọ̀nyí ṣàyẹ́sí sínẹ́tọ̀ Abíọ́lá Ajímọ̀bí yìí àkọ́lé tó kù sẹ́yìn tó ń ṣayé lóore. alága ìjọba àbílẹ̀ Ìbàdàn South honourable Emmanuel Aláwọ̀dé ó ti mọ rírì honourable Olúdámilọ́lá Olúwọlé Àlà ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tọkàntọkàn fún bó ṣe ń ṣàtìlẹ́yìn fún ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ ọ̀hún jẹyọ pẹ̀lú bí wọ́n ṣe ń gbáradì láti pèsè ọkọ̀ lílò fún ètò ààbò látọwọ́ ògbóǹtarìgì ẹlẹ́yinjú àánú ni ọ̀rẹ́bù Olúwọlé Olúdámilọ́lá Àlà tó sì jẹ́ wípé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn wọn ò tẹ́wọ́ gba ọkọ̀ láti máa fi pèsè ètò ààbò bákan náà àwọn ikọ̀ ti ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn àwọn náà yóò tẹ́wọ́ gba ọkọ̀ fún pèsè ètò ààbò tiwọn o èyí gan ló fà á tí alága ìjọba àbílẹ̀ Ìbàdàn South Honourable Emmanuel Aláwọ̀dé tó fi ń dúpẹ́ lọ́wọ́ Honourable Olúwọlé Olúdámilọ́lá Àlà fún bó ṣe ń ṣàtìlẹ́yìn fún akitiyan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọba àbílẹ̀ Ìbàdàn South East láti pèsè ètò ààbò tó péye ọ̀nrẹ́bù Emmanuel Aláwọ̀dé ó ń ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wípé lójúnà àti pèsè ètò ààbò tó dájú kì í ṣe ojúṣe ìjọba nìkan o bí ó ṣe wípé ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi í mọ́ wọ́n ṣàpèjúwe ìlàkàkà ọ̀nrẹ́bù Olúwọlé Olúdámilọ́lá Àlà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó wúni lórí jọjọ pẹ̀lú báwọn àgọ́ ọlọ́pàá fẹ́lẹ́lẹ̀ àtàwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn yóò ṣe tẹ́wọ́ gba ọkọ̀ fún ìpèsè ètò ààbò tó dúró digbí bákan náà ìrètí sì wà wípé ètò ààbò yóò tún dúró déédéé pàápàá jùlọ níjọba àbílẹ̀ ìbàdàn south east ọ̀la ọjọ́bọ̀ thursday lẹ́tọ̀ ọ̀hún yóò wáyé nínú gbọ̀ngàn màpó nílùú ìbàdàn ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan wọ́n wà ń kalẹ̀ nínú ilé ìta àtìrí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún makinde kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ arábìnrin ngozi ọ̀nàdẹ́kọ̀ adarí àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò fatai owóṣe ní amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò sunday odùkọ̀yà adarí ikọ̀ omi tuntun movement ọ̀túnba ṣẹ̀yẹ famojúrọ̀ àwọn pcrc fẹ́lẹ̀lẹ̀ ọlọ́run ṣògo àtàwọn aṣáájú ẹ̀sìn ìgbìmọ̀ lọ́balọ́ba àwọn adarí lẹ́ka ètò ààbò gbogbo wọn ni wọ́n wà ń kalẹ̀ níbi ètò tí ó wáyé lọ́la òde yìí nínú gbọ̀ngàn màpó nílùú ìbàdàn àgbékalẹ̀ ìpèsè ọkọ̀ fáwọn ẹ̀ṣọ́ aláàbò látọwọ́ ọ̀nọ́bù olúwọlé olùdámilọ́lá àlà. Dashing through the snow in a one horse open sleigh. ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun. Make your destination catch your destiny. Become a permanent resident in Canada. Láti wá fẹ̀mí ìmúre ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yọ́ oníbàárà wa la ṣe ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty twenty two. Why not register for your visa process now for eventful twenty twenty two before december seventeen gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kó o sì tún gbé lórílẹ̀‐èdè canada europe tó fi mọ́ ìwé ìgbélú pẹ̀lú àti ṣiṣẹ́ ní united kingdom àti united states ló wà nílẹ̀ fún ọ ní online dynamics láfiní kò forúkọ sílẹ̀ ní online kọ́ ọ̀kọ́ house tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five oyedoku street àgọ́wandé òṣogbo online dynamics ló ní ká ṣọdún ayọ̀ chop rice chop chicken. a ó padà létí odò. ọjọ́ mọ́ni gbàgbé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì kejìlá ọdún twenty nineteen ọjọ́ tí gbogbo igi oko doríkodò táwọn ẹranko ògbẹ́ pa lọ́lọ́ omi tẹ́rẹ́ sàn lójú dẹ̀ kẹ́ gbogbo afẹ́nifẹ́re lórí bí ikú ṣe pa ìyá onínúure abiyama bọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ aya tòótọ́ mrs maria abiola adùnní fájìmí ikú tó pa mama akíntayọ̀ ṣe ó kù díẹ̀ káàtó ilé ìwòsàn luton and dunstable tó wà ní england lóníṣẹ́ ẹgbẹ́ yìí ti jíṣẹ́ fún màmá akíníyì lẹ́ni ọdún méjìlélọ́gọ́ta sixty two years ìyá akínyẹmí ó pé ọdún méjì lónìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún yìí fifteenth december twenty twenty one tẹ́ ẹ ti pàdé olùgbàlà yín lẹ́yìn tẹ́ ẹ ti fi gbogbo ayé yín fẹ́ tẹ́ ẹ sì sìn màmá ọlájùmọ̀kẹ́ látọdún méjì tẹ́ ẹ ti lọ kò síyà bíi tiyín bẹ́ẹ̀ni bá ń jọni lókù aya bọ́ládé oorun rẹ̀ sì ń dùn bíi tọmọ tuntun ọkọ rẹ̀ very reverend bọ́ládé amos fájìmí àti àwọn ọmọ rẹ̀ tó fi mọ́ ọmọ ọmọ ń ṣèrántí yín lónìí àti lọ́jọ́ gbogbo súnre o olùkéde ọkọ yín very reverend bọ́ládé amos fajimi. ẹni tí í ṣe ààrẹ àpapọ̀ tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ àgbáríjọpọ̀ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ààrẹ kúnlé abbas ọ̀làdìpọ̀ ó ti gbóṣùbà kárí láì fún olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ọ̀rọ̀ àṣà àtìrìn àjò afẹ́ ọ̀rẹ́bù hakeem adémọ́lá ìgè fún bó ṣe gùnlé ìgbélárugẹ ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lóòrèkóòrè àdarí tẹ́lẹ̀ rí ọ̀hún fún ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lásìkò àbẹ̀wò rẹ̀ látorílẹ̀-èdè amẹ́ríkà sílẹ̀ wa nàìjíríà níbẹ̀ ló tún ṣàmúlò àbẹ̀wò ọ̀hún tó sì kàn sí ọ̀nrẹ́bù akeem adémọ́lá ìgè lọ́fíìsì rẹ̀ tó sì ń dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú rẹ̀ nípasẹ̀ àmì ẹ̀yẹ tó tẹ́wọ́ gbà látọ̀dọ̀ àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ẹ̀ka ti ilé ẹ̀kọ́ gíga fásitì ilẹ̀ ìbàdàn ààrẹ kúnlé abbas ẹni tó ti fìgbà kan rí jẹ́ ààrẹ àpapọ̀ fẹ́gbẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ẹ̀ wípé honourable akeem adémọ́lá ìgè ó ti kópa takuntakun lọ́dún 2003 sí ọdún 2007 nígbà tó fi wà gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn South East ààrẹ Kúnlé Abbas ó ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ wípé ìwúrí ńlá ló jẹ́ o lásìkò ọ̀hún fẹ́gbẹ́ akẹ́kọ̀ọ́ pẹ̀lú bí Honorable Akeem Adémọ́lá Ìgè bó ṣe ń sanwó ìrànwọ́ bọ́sìrì fáwọn akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n sì mọrírì lásìkò ọ̀hún wọ́n ṣàfikún ọ̀rọ̀ wọn wípé ìjọba ìbílẹ̀ Ìbàdàn South East ló kọ́kọ́ bẹ̀rẹ̀ owó sísan nígbà náà káwọn ìjọba ìbílẹ̀ yòókù kí wọ́n tó tẹ̀lé ìgbésẹ̀ ọ̀hún látọwọ́ ọ̀nrẹ́bù adémọ́lá ìgè síwájú sí ààrẹ kúnlé abbas ọ̀làdìpọ̀ ó mọ̀ wá sínú ìrántí wípé lásìkò ọ̀hún ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ wọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àbílẹ̀ ìbàdàn south east láti ṣàgbékalẹ̀ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ nípa ojú pẹ̀lú àyẹ̀wò ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn wọ́n sì láǹfààní sí gíláàsì bákan náà àtìlẹ́yìn nípa sísan lára owó iléèwé àwọn akẹ́kọ̀ọ́ àgbékalẹ̀ míì tún ni ìpèsè ìwé títẹ̀ big note tí wọ́n sì fi ọ̀kan sọrí ambassadọ̀ arápájà lásìkò tó fi wà nílé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n sì fi ìkejì sọrí ọ̀nàbù akim adémọ́lá ìgè àǹfààní tún wà fáwọn akẹ́kọ̀ọ́ nígbà náà láti kọ́ nípa ìmọ̀ ẹ̀kọ́ kọ̀ǹpútà ambassadọ̀ arápájà òun ló kọ́kọ́ pèsè kọ̀ǹpútà mẹ́ta àkọ́kọ́ nígbà náà eléyìí tíṣẹ́ fi bẹ̀rẹ̀ ní pẹrẹu lásìkò ọ̀hún nígbà náà ọ̀nàbù akim adémọ́lá ìgè ó ṣètò ìgbanisíṣẹ́ èèyàn tó lé ní ọgọ́rùn-ún mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀hún wọ́n ti wà nípò ọ̀gá àgbà àti igbákejì ọ̀gá àgbà yíká ìjọba àbílẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n nípínlẹ̀ ọ̀yọ́ lásìkò tá a wà yìí o àwọn èèyàn ọ̀hún wọ́n sì ń tẹ̀lé ìlànà ẹlẹ́yinjú àánú bíi ti ọ̀nàbù akim adémọ́lá ìgè láti máa ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn káàkiri àwùjọ nínú ọ̀rọ̀ tiẹ̀ ààrẹ zainab popoola ààrẹ fẹ́gbẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn lásìkò tá a wà yìí nílẹ̀ ẹ̀kọ́ gíga fásitì ilẹ̀ ìbàdàn ó ṣàlàyé wípé àmì ẹ̀yẹ eléyìí tó wà yàmì ọ̀hún ó tọ́ sí ọ̀nrẹ́bù akeem adémọ́lá ìgè fúnṣẹ́ takuntakun tó ṣe káàkiri láwùjọ lákòótán ọ̀nrẹ́bù akeem adémọ́lá ìgè bá àmì ètò ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ó fi àmì ẹ̀yẹ ọ̀hún ó fi sọrí gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé fún ètò ìṣèjọba tó fún un láǹfààní láti kópa tiẹ̀ nínú ẹ̀ ọ̀rọ̀bù ti ìbúra ilé tó ti wáyé lọ́jọ́ ẹtì friday tó kọjá pẹ̀lú ìbúra ti sẹ́nitọ̀ Iyorchia Ayu àti gbogbo ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ọ̀nùbọ̀ Akeem Adémọ́lá Ige ó tún wá ń sọ di mímọ̀ wípé àmì ẹ̀yẹ ọ̀hún yóò jẹ́ kí òun kóun tún tẹ̀síwájú láti máa ṣe ojúṣe òun fáwọn ọ̀dọ́ yíká orílẹ̀-èdè Nàìjíríà. Nigeria Enterprises gọ́níyà Fiji lọ́rọ̀ furniture ní tohac interiors gbogbo ayé ló ti gbà pé àwọn gan ni home of imported